ọjọ́ ọjọ́ tó máa lọ ọjọ́ tó máa gbẹ̀gbọ́n lọ́jọ́ yẹn mi sí lé èmi ní ṣèyí kejì yá ah, ó dùn mí gidi gan ó dùn mí gidi gan ọlọ́run àwọn sọ pé ọlọ́pàá kan ló sọ pé òun máa pẹ̀gbọ́n ẹ̀ ó dẹ̀ ti ó dẹ̀ ti ju à. Ah. ọlọ́pàá ọ̀ṣọ́bà ó pè ládùúgbò ìpè ọmọ yẹn pọ̀ ọmọ òun ni. ìdájí sọ pé òun máa sìn débi tó ń sèyàn dé ìdájí pẹ̀lẹ́ tó paṣẹ yìí ìdájí fp tó wà ní àwọn ẹlẹ́wà òun pẹ̀lẹ́ ni tó pa ṣé máa ẹ má. pé gbogbo ẹni tó wà nídìí ọ̀rọ̀ Ṣèyí Odùyíga tó dẹ́mi ọkọ ọmọ mi légbodò àwọn náà ní lálẹ́ tọmọtọmọ nítorí mo bẹ lọ́run pé tó bá jẹ́ lóòótọ́ làwọn àgbàlagbà ń sọ pé tó bá táyé wà wà tó yàn tí Ṣèyí bá tún táyé ẹ̀ wà ó tún fẹ́ mi lọ́mọ níjọ́ yẹn gan ìgbónú ara ni mo fi ní pé kí àáfà sẹ́ńdòkú yẹn sí mi pé ká lè mọ̀ ládùúgbò pé ṣé máa kú bọ́ mo rí òkú yẹn ẹ̀rù ọlọ́run bà mí pé kò yẹ kó tó yẹn lọ́wọ́ nínà kò jalè kò fàbóyá kò rí ẹ̀jẹ̀ wá pábẹ́ yẹn tó kọ́ọ̀tì ni ìyá tó bá wọ́n á ti wá solution tó bá jọmọ kọmíṣánná kan ni wọ́n á ti gbègbè sẹ̀ bọ́ ń torí pé a jẹ́ mẹ̀kúnnù bọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o bọ̀ ó yẹ káwọn èèyàn dìde jù báyìí lọ fún ọ̀rọ̀ ṣe máa ládùn. pé wọ́n sọ wípé kóòtù ní ṣe yóò dùn yíga gbogbo ẹni tó bá tẹnu ẹ̀ jáde kò ní lálẹ́ ṣe yóò sún mọ́ bí kóòtù rárá nítorí pé agbára mi ò tiẹ̀ gbé pé kí n sọ wípé ọmọ mi fẹ́ kóòtù mi ò fẹ́ mo ṣèwádìí ẹ̀ dáadáa kó tó di pé wọ́n fẹ́ra pé mo béèrè mo dẹ̀ bẹ ọmọbìnrin àbúrò mi pé bá mi wádìí ọmọkùnrin ìwọ ń gbélé ju èmi lọ adẹ̀ṣèwádìí àrí pé kò súnmọ́ gbèrígbèrí kan ti rárá ṣe yí tútù ó. ó ṣètàánú ẹ̀ kí nìkan tó ṣe kí ni ṣé máa ní ṣe tó fi pa ṣóòrùn nìkan lọ́mú kúrò ní tó fi lọ pa àwọn olùkọ́ ni àwọn tó jọ ààrẹ ṣòwò rẹ̀ sílẹ̀ kí ló dé tó ṣe fílẹ̀ tó jẹ́ gbéṣẹ́ yìí nìkan tó kú. àwọn àti kó sànù. ibi tó ń yà mí lẹ́nu tí ó ṣókùnkùn sí èmi ni pé is it maybe he was born there dead because inú press news tí mo èmi kàn ṣàdédé rí ti PRO tí wọ́n ń defend ara wọn pé onígọ́gọ̀gàn láago márùn-ún àárọ̀ ó ń bá wọn jà nù sẹ́ẹ̀ àwọn gbé lọ sí kílíníìkì wọn ní inú eléwẹ̀rán bẹ́ẹ̀ which is true àwọn náà ní police clinic pé from there náà rí fún àwọn àwọn tó gé jẹ then mo á bi àwọn tó lọ ẹni tó gé jẹ ǹjẹ́ ẹ rí wọn wọn ò fẹ́ tó gèjẹ wọn. the secondly why tó jẹ́ wọ́n tó débẹ̀ the mortuary attendant ti embalm um, which is not the protocol they have to wait gbogbo kan ti ju ten minutes tí wọ́n ti túfọ̀ fún wọn why not ti embalmment day tọ́ dẹ̀ ti adébẹ̀ tọ́ ti bam. it's not a it's not a kì í ṣe body tó jẹ́ pé bóyá unknown body tó bá jẹ́ unknown body tí ọlọ́pàá kọ̀ rí from nowhere àbí kíní kan i think irú nǹkan bẹ́ẹ̀ ló jẹ́ pé wọ́n lọ sọ pé wọ́n ti nǹkan yẹn ó ń bá mi pé kó tó débẹ̀ wọ́n ti ẹ̀ ń bá mi mẹ́wàá the IPO ti rí àwọn relative pé wọ́n wà rán so kí ló dẹ̀ ti àfàkọ́ tó tó débẹ̀ wọ́n ti ẹ̀ ń bá mi. mo dẹ̀ ń sọ fún ṣèyí bó ṣe kú iná pé má tutù dojú oorun látàbẹ́ gímbì bàtírájì ti mú ẹ tó ti dẹ́mi ẹ̀ légbodò ìwọ bọ́ fúnra ẹ gbèjà ẹja gbèjà ara ẹja kíra jí mọ̀ wípé òun ti ṣiṣẹ́ kí Wálé mọ̀ wípé òun ti ṣiṣẹ́ kí Peter mọ̀ wípé òun ti ṣiṣẹ́ gbogbo ẹni tó bá mi ná ṣe yí pa kí wọ́n mọ̀ wípé àwọn ti ṣiṣẹ́ ẹ wòran ẹ wo ọmọ mẹ́ta bó ni mo fẹ́ gbé gbà ní Nàìjíríà tó wà sí i kí Nàìjíríà rọ̀ mí lọ́wọ́ lórí ikú Ṣèyí o. èmi báyọ̀ kan tí ò nítumọ̀ rẹ̀ ó ti yé ní ìsìn bọ́ dídébẹ̀ tá a sá débẹ̀ tí wọ́n sọ fún wa pé ẹni tá a wá wá o pé tá a la wá bèèlè pé ẹnìyẹn ó ti kú ah, pé ṣé báwọn èèyàn ṣe ń kú ni. ìjọba bá ní family the police have the right to say okay do the embalming and the embalming must be carried out twenty four hours to the dead not presently then why then the uh, case note of the hospital you, the, we have to see it is it brought dead to the heart hospital even though if, if they say the hospital is treating is treating before the death pé àwọn tí wọ́n jọ treat wọ́n ti discharge wọn jọ yẹn along the line tí wọ́n sọ ní press pé àwọn ti ń treat ẹ̀ ẹ̀ ibi tí doctor ti ń treat ló ti ṣe kíkọ so if there should be there must not be kò nídìí autopsy tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n gbé dọ́dọ̀ hospital tí doctor confam pé ó wà láti ọ̀dọ̀ wọn kò ní dọ́tọ́ sí doctor ti mọ ikú tó pa but nígbà tó máa fi jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún. tàtú yìí kò ń ṣe nàìjíríà ló ti ya tàtú yìí ìgbà tó travel lọ South Africa ló yà gbogbo nǹkan tó kọ sára àbúrò ẹ̀ rèé tó mọ gbogbo mínì nǹkan tó kọ sára gbogbo nǹkan tó kọ sára làwọn ọfíìsà rájí àti Peter ni wọ́n wá ń sọ wípé ẹ ọmọ tàtù ló ń kọ́ ó yà owó Jésù báyìí létí tí mọ́mí wọn kú wọn ló fẹ́ràn mọ́mí ẹ̀ gan ó kọ́ sára. ó ti wà ní constitution of Nigeria pé ẹ tó bá yà ká tún sára o ká pa o àbí ká ròpọ̀ ẹ̀mọ́ cortisone And that means they will arrest Davido. There are many people who are the singer, who are the millionaire in Nigeria. Tó dẹ̀ ní cartoon lára. Wọ́n kò pa ọkọ ọmọ mi ní. Wọ́n kò fìyà jẹ ni. Wọ́n ti dé mi légbodò, wọ́n pa nípakúpa torí wọ́n lu Ṣèyí pa ní ikú tí Ṣèyí kú ò tẹ́mi lọ́rùn tí Ṣèyí bá sùn nínú yàrá tó bá kú ọ̀gá. Ó tẹ́mi lọ́rùn ju lílù tí wọ́n lu Ṣèyí torí kí Ṣèyí tó kúrò ní Ṣàgámù nígbà tí mo rí bí wọ́n ṣe lù. Àánú àbí amọ̀ ṣe mí ọkọ ọmọ mi ni mọ́mì ẹ ṣáà rí mi báyìí wọ́n á ń kẹ ọfọ ẹ pẹ̀lú èèyàn ọkàn mo ní ṣe mà ṣe báyìí ó ní mọ́mì ṣe rí pé mi ò kì í jà mo ní mo mọ̀ pé ò kì í jà èmi ni mo bí ẹ ọkọ ọmọ èèyàn ọmọ èèyàn ni. bá mr ọjọ́ mo ní mr ọjọ́ ẹjọ́ ń tọrẹ mi níyàwó ṣe yóò dùn yíga mo ní kí ni tó bá a ṣe ní orí ọ̀rọ̀ ẹ ló bá ní à kí má ṣe wọ níyàwó ṣèyí à má wọrí má wọrí lọ róúnjẹ fún kò ní problem rárá wípé àwọn cases tó ju tiẹ̀ lọ gan pé bọ̀ àwọn ti tọ́jú ẹ̀ gidi gan o àwọn tọ́jú ẹ̀ gan ìyẹn Mr Ojo wọ́n ní àwọn tọ́jú ẹ̀ ọ̀gá iṣẹ́ ni Mr Ojo yẹn ṣe ọ́fíìsà Ojo ọlọ́pàá lòun náà eh, ń bẹ̀ eh. so pẹ̀lú àwọn ọlọ́pàá kan náà tó wà níbẹ̀ tí mi ò mọ orúkọ wọn so wọ́n kàn wọ́n ìyẹn ní Ṣàgámù ìyẹn ní Ṣàgámù bẹ́ẹ̀ wọ́n á ní à pé àwọn tọ́jú ẹ̀ gidi gan o pé ṣe làwọn ti ẹ̀ di ojú ẹ̀ táwọn kẹsẹ̀ sílẹ̀ wípé àwọn ti ṣe àwọn ti tọ́jú ẹ̀ gan pé wọ́n kẹsẹ̀ sílẹ̀ bí báwo. wọ́n kẹsẹ̀ eh, eh, eh. wọ́n sorí ẹ̀ kò dò wọ́n wá kẹsẹ̀ sókè pé àwọn tọ́jú ẹ̀ gidi gan pé àwọn wá notice pé èèyàn pé kò lẹ́mìí pé kò lẹ́mìí pé èèyàn tó jẹ́ nítorí pé despite the fact pé táwọn ṣe fún ipò yẹ kó jẹ́wọ́ ìyẹn òfìsà òjò ló ní ó yẹ kó jẹ́wọ́ pé but àwọn ti rí i pé that guy is not into court like he told me ó sọ bẹ́ẹ̀ fún mi pé ah, that guy is not into pé but nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé eh, Mr. Raji tó mu ó ti ya officer Raji tó mu ó ti ya picture ẹ̀ ó ti send ẹ̀ sí eléwé ẹran ó débi ọkọ ọmọ mi légbodò ni a ti wà lábẹ́kúta látago mẹ́sàn-án tá a ti ń pè wálé tábùrù ẹ̀ ti ń pè nọ́mbà wálé tó kàn pọ̀ sẹ́ẹ̀ nọ́mbà bìzì nọ́mbà bìzì mo tún wá pè yàn kan tí mo mọ̀ lábẹ́òkúta ẹ bá mi pè wálé ìgbà tí wọ́n pè wálé ó lòun wà ní court not knowing pé mọ́ṣúárì ni wálé wà tí wọ́n ń ṣọṣẹ́ fún ṣèyí lọ́wọ́. wọ́n wá fẹ́ eh, jọ tuesday tá a wá débẹ̀ mo kọ̀ dé wá rí ọkàn mi tán mo jáde mo wá rí i pé ẹ̀jẹ̀ ti rọ sí ojú ẹyọ kan eh? mo wá ní ṣèyí kí ló tún ṣe é lójú báyìí. ìyẹn ní ṣàgámù ìyẹn ní ṣàgámù mo wá ní ṣèyí kí ló ṣe é lójú kí ni gbogbo ilé ìbàlúwà níyà pé hmm, màmá má wọrí má wọrí pípé lára nǹkan tó ń ṣe fóun nìyẹn pé wọ́n tọ́jọ́ wọ́n ní kóun sọ nǹkan tí òun ò ṣe ìpè ṣó possible kí òun máa sọ nǹkan tóun ò ṣe ni. Eh, nǹkan tó ṣẹlẹ̀ tó bá wà nù yàrá ó lè ṣẹlẹ̀ náà so àwọn dẹ̀ gbé lọ sí hospital ó dẹ̀ receive treatment one hour after one hour he pack off mo ní park àwọn ọmọ yìí ti fìdí ìbọn gba lórí nìyẹn tọkọ ọmọ mi bá ṣe gángangan tó bá géèyàn jẹ ẹni tí ò ṣe gángangan nínú yàrá ẹ̀ jáde ń bẹ̀ àwọn ọmọ yìí ni wọ́n ṣọkọ ọmọ mi léṣe àwọn náà pa nìyẹn mo bẹ̀rẹ̀ sí ní ké níbẹ̀ ìdájọ́ òdodo ní kẹ́ ẹ̀ gbà mí o. ọkọ mi ti kú o wípé police station ló kú sí pé àwọ̀ rí ní mọ́ṣúárì òun lèmi fi sọ pé so definitely wọ́n ti mọ nǹkan tó fẹ́ ṣe. ó ṣe pàtàkì ká mọ rírì ohun tí a ní tẹ́nitẹ́ni tàkísà ń tà tàn àṣàní and àdùkẹ́ foundation ní ìbáṣe pẹ̀lú atj textiles gbé ètò ọlọ́jọ́ méjì kalẹ̀ fún national adire festival àkọ́kọ́ irú ẹ̀ tí àkórí rẹ̀ ń jẹ́ a heritage a sustainability tó wà fún ìgbélárugẹ àti ìṣàfihàn ohun ṣíṣe iyebíye aláìlẹ́gbẹ́ nínú aṣọ àdìrẹ wa national adire festival àkọ́kọ́ irú ẹ̀ ní ìpínlẹ̀ Ògùn yóò mú dàgbàsókè bá ètò aṣọ àtàwọn ohun àjogúnbá wa ní nàìjíríà àti jákèjádò àgbáyé friday fifteen àti saturday sixteen december twenty twenty three ni yóò wáyé ní bá banquet hall june twelve cultural center kútọ̀ abẹ́òkúta ìpínlẹ̀ ògùn láago mẹ́wàá òwúrọ̀ ten a.m. daily bàbá ọjọ́ náà ni olówù ti òwú kingdom his royal majesty ọba professor saka adélọlá àdìsá mátẹ̀mílọ́lá fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè zero eight zero three four seven two zero four zero nine tàbí zero seven zero three eight nine seven seven zero two eight first national dire festival wọlé dépò ẹ jẹ́ ká kọ́wọ́ ti a heritage a sustainability. Mọ̀mọ́ mọ́kọ́. Láti ìkànnì Bembeyeke a wà ní àdúgbò tí wọ́n ní ọlọ́pàá ti gbé Ṣèyí Mr Ṣèyí tó dolóògbé so Mr Ṣèyí Odùyígà wọ́n ní abẹ́ igi yìí ni wọn lábẹ́ igi ni àbí so ẹ̀yin náà wà ń bẹ ìjọ yẹn. a máa ń wà lábẹ́ igi ọmọ èmi ní ṣèyí kejì wọn tájọ ń jẹ́ ṣèyí méjì náà fi sílẹ̀ lẹ́yìn àdúgbò ọdún ìpín ẹ̀gbọ́n adùn wa ọ̀pọ̀ lọ́ba rẹ̀ ọlọ́run kan ṣàánú abẹ́jì tá máa ń wà náà lélẹ̀ tó ti wá gbẹ̀gbọ̀n ọlọ́run ọjọ́ ọjọ́ tó máa lọ ọjọ́ tó máa gbẹ̀gbọ̀n lọ́jọ́ yẹn mi sí lé èmi ní ṣèyí kejì yá ó gidi gan ọlọ́run àwọn sọ pé ọlọ́pàá akọ̀ọ́dún sọ pé òun máa pẹ̀gbọ́n ẹ̀ ọdẹ ti ọdẹ ti ju. ọlọ́pàá ọ̀ṣọ́bà ó pè ládùúgbò ìpè ọmọ yẹn pọ̀ ọmọ òun ni. ìdájú sọ pé òun máa sì débi tó ń sèyàn de ìdájú pẹ̀lẹ́ tó paṣẹ yìí ìdájú ip tó wà ní àwọn ẹlẹ́wà òun pẹ̀lẹ́ ni tó pa ṣé máa ó ní òun máa sin ṣèyí dé ẹ̀wọ̀n dédéwé ẹ̀rọ ó sọ ní sẹ́ṣọ̀ ṣẹ̀bọ̀ àbúrò ẹ̀gbọ́n kí ló rí lẹ́wọ̀n bó wọn á sin déléwé o pé bàbá lẹ́wọ̀n ṣe wà bó wọn á bá kan lẹ̀. ó dẹ̀ bá kan yẹn débi pé wọ́n tọ́ ṣọ̀ṣẹ̀ yìí ṣèyí ò ṣe kọ́tù na my tight friend ṣe ń gbọ́ mi ẹ̀wọ̀n ojú mi dáadáa àparí ni mí ṣe ń gbọ́ ẹ̀dákẹ́dà to bá yọ kẹ́lẹ́ yẹn ṣe nǹkan burúkú ikú ló máa pa ìṣẹ̀lẹ̀ ní tọ́pa yìí kò sí kankan tó ṣe just wọ́n kàn wá síbi rédíò yìí wọ́n kàn rédíò ẹ̀fọ́ nothing tẹ́ẹ̀nì sì kò ní ìkọjá nítumọ̀. àwọn mélòó náà wà ń bí ní ọjọ́ yẹn. àwọn náà nù. bẹ́ẹ̀ ni ẹni tọ́jọ́ mọ́ wọn àti ẹ̀tọ́jọ́ lọ sí mako olóbùkú yẹn mọ̀ yín sí bẹ̀rù ń bà ó lè gbé bá gbà wọn tó gbéyàn. nínú àwọn márùn-ún yẹn. ṣẹ́yìn nìkan lòdó ṣẹ́yìn nìkan lọ́pàá o rájí ló sì ṣẹ̀yìn dé ẹ̀wọ̀n ṣorúkọ tèmi ó pọ̀ lẹ́nu olúwo ikú tó takú jẹ àrùn tó gbáyùn ni ọmọ tí ìyá ẹkú tó rẹ́rìn. ẹ ṣeun ẹ jẹ́ kí a tún bá àwọn míì náà sọ̀rọ̀ ẹ ní àdúgbò ta ló tún. ẹ ẹ kí lorúkọ yín náà ìyá Faruk náà mèmí sí ládùúgbò. ìyá Farouk. ẹ eh, so ṣé màá fúnra ara wọn náà ibi báyìí ló ti ṣáàjì so èmi ò sí lé wọ́n pè mí ni. irú èèyàn wo lẹ mọ̀ sí. àṣé ah, màá lèèyàn gidi ni ṣé màá ládùúgbò. wọ́n máa ń fa wàhálà dáadáa. ṣé màá kì í jà so kò ń jà eníjọ́ ẹ̀gbọ́n ìgbónú ara ni mo fi ní pé kí àáfà send òkú yẹn sí mi pé ká lè mọ̀ ládùúgbò pé ṣé màá kú bọ́ mo rí òkú yẹn ẹ̀rù ọlọ́run bà mí pé kò yẹ kó tó yẹn lọ́wọ́ nínà kò jalè kò fàbóyá àkòrí ìpèyàn ẹ̀jẹ̀ wá pábẹ̀ yẹn pé kóòtù ni ìyá yìí tó bá jẹ́ pé ẹ̀ ọmọ gómìnà kan ni wọ́n á ti wá solution tó bá jọmọ kọmíṣánná kan ni wọ́n á ti gbégbèsè bọ́ ó torí pé a jẹ́ mẹ̀kúnnù bọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ o bọ́ ó yẹ káwọn èèyàn dìde jù báyìí lọ fún ọ̀rọ̀ ṣe máa ládùúgbò yìí abẹ́ẹ̀gì yìí ni. ẹ ṣeun ẹ bá a dárúkọ yín lẹ́kọ̀ọ́ sí. ìyá Farouk. ẹ kò pàdánù ní iṣẹ́ yìí ẹ pàṣọ eh, yìí. èmi ni lórúkọ ṣèyí ṣèyí ṣèyí lórúkọ tèmi náà èmi lé ẹnì kejì wọn ta tó ń jẹ́ ṣèyí náà abẹ́ lábẹ́gì èmi lé ẹnì kejì wọn èmi náà fílẹ̀ sí èmi nìkan ló kù sí òkú èmi nìkan orí wọn sọ pé mú igbó wọn pé àwọn ọlọ́pàá wa sábẹ́gì wọn béèrè wọn pa àwọn béèrè ṣèyí ọjọ́ yẹ́kẹ́ gbọ́n ẹ̀rẹ́ sáré lọ́jọ́ ẹ̀ nìyẹn náà àti wọn dẹ̀ lájọ́ ń jẹ́ ṣe yìí ó yá ìgbọ́n ọ̀dẹ̀ kí n fa wàhálà èmi gan kẹ̀ gbogbo ọmọ líle mi náà kò ju nǹkan tó wà lọ́wọ́ mi náà lọ ọlọ́run gbogbo ọmọ líle mi náà tèmi náà tí mo sọ ọmọ líle gan gè ẹgbọ́n ò líle kankan. ẹgbẹ́ ẹgbẹ́ wo náà wà ẹ̀gbọ́n ṣe bẹ kankan ẹ̀gbọ́n ṣe bẹ kankan ẹ ẹ onílé bíkẹ àdẹlẹgbọn yìí ẹ bíkẹ àdẹ ni èmi lélẹ èmi lélẹ ọmọ nílé tí mo ṣe ojú kò kàn fún mi náà èmi ni mo bá kọ́ yẹ̀ yọ lọ́wọ́lọ́wọ́ yìí mo lè mú nílé sáìsẹ̀ tó sí kankan bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀tánú ìṣẹ̀yí láti gbé òun wọ́n fi mo yọ wọ́n pẹ́ gbọ́n mi ni o wọ́n ṣẹ̀tánú ẹ̀ kí nìkan tó ṣe kí ni ṣé máa ló ṣe tó fi pa ṣé olùkọ́ lọ́mú kúrò ní tó fi yọ pa àwọn olùkọ́ ni àwọn tó jọ ààrẹ ṣòwò àti ẹ̀ kúlẹ̀ ló bá ṣe fílẹ̀ tó jẹ́ gbẹ́ṣẹ̀ yìí nìkan tó kú. àwọn àti kó sànù wọn kọ́ ẹ ṣe ẹ jẹ́ kí abẹ́gi tí wọ́n sọ yẹn rèé lẹ́ẹ̀kan sí hmm, abẹ́gi tí wọ́n sọ rèé abẹ́gi yìí ó ní wọ́n ní wọ́n jókòó sí níjọ́ náà lọ́hùn-ún wọ́n ní àwọn márùn-ún ni wọ́n Eh, eh, níjọ́ náà lọ́hùn. ó ti yé kò sí nǹkan kan lábẹ́ igi mm. kí ni wọ́n máa ń ṣe gangan lábẹ́ igi yìí. igi yìí kò ju pé tá a bá ooru bá mú nínú ilé ń bẹ̀ yẹn a kàn máa wá jókòó síbẹ̀ everybody ẹni tó máa browse máa máa browse ẹni tó máa máa sọ a kàn máa ń sọ̀rọ̀ ilé bá dẹ̀ ń pa wọn ibi ìbáyìí láti máa ń ra oúnjẹ ibi tẹ́ ti máa ń ra oúnjẹ rẹ̀. ó ti yé ní ìsìnkú ṣe pé bóyá kọ́ọ̀tì wà nù wá ń bíbáyìí kò sí kọ́ọ̀tì irú ìṣèyí yẹn ń ṣe ó lọ sí pátì ẹni tó nílé ó ti yé ní ìsìn èmi ti lọlé ìgbà tẹ́mi wá ń bọ̀ lọ́sàn-án ni mo wá ń gbọ́ pé àwọn ti wá rèdì lábẹ́ igi ò pé wọ́n ti kó àwọn méjì ó pe àwọn méjì wo ni ọkọ wọn lóyún ọmọọṣẹ́ tèmi wà ń bẹ̀ torí kápẹ́ńtà nìyẹn à ń ṣe ó ti yé ní ìsìn bí mo ṣe gbọ́ nìyẹn pé àwọn ṣe kó wọn bá ṣe gbé gbèsè àṣà lọ sí ọjà owó lọ́wọ́ àṣà lọ sọ́jà owó lọ́wọ́ ìgbà tá a débẹ̀ wọ́n wá ní ah, kéèsì ti ṣèyí tó kù yẹn o ọ̀tọ̀ ní kéèsì tiẹ̀ kéèsì tọmọsẹ́ mi yẹn ọ̀tọ̀ ni òkè kí ni kéèsì tọmọsẹ́ mi ẹni wọ́n kó mọ́rúgà ni ó ti yẹ ní ìsìn wọ́n kó mọ́rúgà òkè káwọ́ lọ wá owó tá a fi máa béèlì eléyìí wa o pé kéèsì eléyìí ọ̀tọ̀ ni o kéèsì ti ṣe yìí kí ni kéèsì ẹ ó ti ya tàtú sára pé bọ̀ ẹ máa ṣe investigation yín lórí ẹ̀ pé bóyá ó ṣe court àbí kò ṣe court ẹ dẹ̀ mú lọ sọ́dọ̀ àwọn ọmọ kọ́ọ̀tì tẹ́ mú nínú ọjà owó lọ́wọ́ ń bí báyìí àwọn yẹn láwọn ò mọ̀ ó ti yẹ determination wa pé nǹkan tá a bá lọ bẹ̀ ni pé òkè òyà ẹ jẹ́ ká béèlì àwọn méjèèjì jáde nígbà tí ó ti ṣe court òkè ló lè owó tẹ fẹ́ gbà ẹni ká lọ mú hundred thousand wá fún ìkejì kásá sọ̀rọ̀ yẹn lọ títí títí títí wọ́n sáà fi ṣe kásá máa fọ̀rọ̀ gùn sá kásá fi twenty two thousand béèlì the other side tó jọmọ sẹ́ẹ̀ tèmi yẹn alias ẹ̀bùrú bọ̀ sodiq lórúkọ ẹ̀ ó ti yẹ ní ìsìn bọ̀ ìgbà tó sáà béèlì yẹn níjọ́ sunday ìgbà tó dijọ́ monday wọ́n ní pé ká wá pé a máa mọ nǹkan táwọn bá fẹ́ ṣe lé lórí at the end of the day ńjọ́ ńjọ́ monday tán ní ká wá yẹn ìjọ́ monday tán ní ká wá yẹn sá ni a gbọ́ pé wọ́n ti gbé lọ sí abẹ́òkúta léléwé ràn ìgbà tí wọ́n gbé dábẹ́òkúta léléwé ràn yẹn ìgbà tó dijọ́ tuesday a lọ síbẹ̀ ó di wednesday ẹni tó jẹ́ àbúrò ẹ̀ tó ń gbé ládùúgbò yìí ìyẹn pé pé ìyẹn tó sìn ìyẹn pé wọ́n jọ sọ̀rọ̀ ó ní ẹ̀gbọ́n ẹ má bẹ̀rù tó bá ti dọ̀la ọkùnrin pé tó bá ti dọ̀ ìjọ Friday ń gbọ́ tó bá dijọ́ Thursday bá a ṣe wá pé ọlọ́pàá kan tó ní ó máa fún wa ní ọwọ́ pé pé ká wá gbàtà pé ọlọ́pàá yẹn ọlọ́pàá yẹn ni pé tó bá dijọ́ Friday pé ká wá dijọ́ Friday yẹn aṣá lọ ẹni yìí àbúrò wọn tó pé yìí ìyẹn ti wà ń bẹ̀ ní seven àárọ̀ àwa débẹ̀ ní bíi eight thirty sí to nine láti débẹ̀ bá láti débẹ̀ sá òkè IPO wọ́n ní kò sí around pé IPO yẹn lọ sí court aṣáàjókòó títí títí tí nígbà tá IPO tó ń dé a tún lọ bá wọn pé olóhùn bọ̀ òkè ẹni yìí dẹ̀ gbóúnjẹ dání pé ẹni yìí kò tí ì jẹun ẹ jẹ́ ká gbóúnjẹ fún ẹni yìí kò tí ì jẹun ó ti yé ní ìsìn pé ẹ jẹ́ ká jẹ́ kó jẹun òkè wọ́n ní òkè ó bá máa lọ sí ibi tá a ti máa gbóúnjẹ fún ẹnìyàn níṣe ni wọ́n bá wọ́n sá mú adébẹ̀ pé a máa sanwó bífọ̀ ká tó gbóúnjẹ fún un a tún fún ẹ lówó bóyá two thousand àbí one thousand sáwọn sá gba owó yẹn gbà tán máa mú wa dé ẹnu ẹnu géètì ń bọ̀. ẹ ló borò máa bọ̀ sẹ́ máa bọ̀. Ah. ok ẹ máa bọ̀ kò sí wàhálà máa bọ̀ ok ìgbà tán sáà gba owó yẹn sá wọ́n sá mú wọn lọ wọ́n sá ní pé kémi àti wọn jọ lọ mo ní ẹ̀yẹn lọ ìrìn tá àti ẹ̀rìn látàárọ̀ yẹn ó ti pọ̀ jù ok wọ́n bá dé ẹnu sẹ́ẹ̀lì wọ́n pè pè pè pè inú sábì ipo yẹn pé. kí lorúkọ ah mo rántí orúkọ ipo yẹn bọ tó sì yẹn máa rántí orúkọ ipo yẹn ìgbà tí wọ́n wá béèrè lọ́wọ́ ipo yẹn pé nǹkan kan ipo yẹn inú wá bí pé kásá lọ jókòó náà òun bọ̀ òun bọ̀ wá asálọ jókòó sí ipo sáà tún jáde lọ wọ́n sáà ń lọ wọ́n ń bọ̀ wọ́n sọ anything bóyá nǹkan yẹn ti ṣẹlẹ̀ ní àárọ̀ yẹn ni ò jẹ́ kí wọ́n lè sọ anything fún wa bọ̀ ìgbà tó di bíi tó tírì bí wọ́n ṣe ní assistance of commissioner of police uh, deputy ẹ̀ pé ó fẹ́ rí wa ní ọ́fíìsì abágòkè asálọ jókòó ọkùnrin mo rántí orúkọ ẹ̀ tẹ́lẹ̀ bọ̀ ó ti kúrò lórí mi asákúrò bá ṣe jókòó jókòó wọ́n bá ní òkè ó yá ẹ jẹ́ ká dúró dè bí ó ṣe dé báyìí wọ́n bá ní pé ká wọlé wíwọlé tán ní ká wọlé wọ́n ní ká kó fóun wá sílẹ̀ àkó fóun sílẹ̀ bá ṣe wọlé nìyẹn next táwọn kan máa gbọ́ ni pé kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ Ṣèyí Odùyígà táwa wò gbà tó di òru bóyá nínà tí wọ́n ń ná nǹkan kan ṣá ó ń ṣe gángan gan kò sí nǹkan tó mú ṣèyí kò dẹ̀ sí oníjàngbọ̀n ó ti yẹ tó bá jẹ́ oníjàngbọ̀n gbogbo pé bóyá ń lọ sí police station yẹn mi ò ní tẹ̀lé wọn. ẹ jọ̀ọ́ má bínú ẹ jọ̀ọ́ bá sọ pé kọ́ bá lù ẹ̀ díẹ̀. pé mi ò ní tẹ̀lé wọn lọ síbẹ̀ tó bá jẹ́ èèyàn tó ṣẹgbẹ́ ni àbó ṣe kankan tó wí pé mi ṣe wà yìí mi ṣẹgbẹ́ kankan mi ṣe mi báyàn kan tí ò nítumọ̀ rìn ó ti yé ní ìsìn bọ́ dídébẹ̀ tá a sáà débẹ̀ tí wọ́n sọ fún wa pé ẹni tá a wá wá o pé tá la wá bèèlè pé ẹnìyẹn o ti kú Ah. pé ṣé báwọn èèyàn ṣe ń kú ni inú sábì ìyá ìyàwó pẹ̀lú ẹni yìí wọ́n sàn fara àwọn àtàjọkùnrin méjì tá a tẹ̀lé wọn àsàn káàmù wọn dáhùn pé òkè àwọn tẹ́ ló gé ìjẹ́dá ẹ jẹ́ ká rí wọn wọn ò jẹ́ ká rí wọn ó ti yé ní ìsìn òkè náà ṣe ẹlẹ́ ti gbé lọ sí mọ́ṣáárì ẹ ti ìgbà tá a sá máa débẹ̀ ṣá ńṣe la bá tí wọ́n ti páàsì kínní sí lára bóyá páìpù tí wọ́n máa páàsì mi ò tiẹ̀ wọ mọ́ṣáárì rí bọ̀ tíjọ́ ṣe yìí mo débẹ̀ ńgbà tá a sá débẹ̀ ni pé wọ́n ti pàṣẹ lẹ́sìn tí wọ́n máa sọ fún wa ní pé ká lọ sí anti David pé ẹ a máa kọ lẹ́tà pé àwa a fẹ́ gba òkú lágbájá òun kankan àwa wò ó wípé àwa wò ó wípé báwo ni a ṣe lè ṣe nǹkan yẹn ah, ibi tí nusa ti bí ẹni yìí pé ah, irọ́ o aláwa pé àǹtí àbúrò ṣèmà yìí ó ti yé ní ìsìn bọ nǹkan táwa kàn rí bẹ̀rẹ̀ ju pé lóòótọ́ nǹkan tó ti bàjẹ́ ti bàjẹ́ bọ ẹni yìí kò gbọ́dọ̀ jẹ̀yà gbé torí pé ó ná ọmọ mẹ́ta nínú àwọn ọmọ mẹ́ta yẹn ọkùnrin ẹ̀ wọ́n lásìdẹ́ǹtì lórí ọ̀kadà ààrẹ ò yá ààrẹ hmm, ò tí ì yá dáadáa náà tọmọ yẹn ò lè fẹsẹ̀ yẹn rìn débi pé njọ́ tí dáàdì ẹ̀ kú gangan ní ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀sì ẹ̀ pé kó fi yẹn rìn ó ti yé ní ìsìn bọ̀ pé sí pé a ní kọ́lọ́pàá máa ṣiṣẹ́ wọn bọ̀ tí wọ́n bá rí wọ́n rí òdodo wọ́n kàn máa mú irọ́ mọ irọ́ ni ó ti yé ní ìsìn òkè ẹni ó ya tàtún pèsè nàìjíríà ló ti yà ìgbà tó wà ní South Africa ló ya gbogbo tàtún ara pèsè pé bóyá èèyàn tó ń kò í ṣe ẹgbẹ́kẹ́gbẹ́ kò í dẹ́rìn ìrìn kò rìn wàláì báwo lẹ́yìn ṣe jẹ́ sí i. ṣèyí àmọ́ ará àdúgbò ni mí irú ẹni yìí tó sọ̀rọ̀ tó lóun ọ̀rẹ́ bí ọ̀rẹ́ náà ni gbogbo wa sì jọ jẹ́ sẹ́mi kazeem lórúkọ tèmi. à ń fẹ́ pé ìdájọ́ òdodo ó ti yẹ a mọ̀ pé kò sẹ́ni tó lè bá ìjọba ṣẹjọ́ tó lè wí ni wọn ó ti yẹ bọ̀ kí wọ́n sì jọ àánú wo àwọn ọmọ ẹ̀ torí ọmọ àwọn ọmọ tó fi sílẹ̀ ọmọ first born ẹsẹ̀ fẹ́ pé five years ó ti yé ní ìsìn second born ó máa pé three years ní on twenty four òye tó jẹ́ last born jàre three years ní on twenty four bóyá first born bóyá bíi seven to eight years ó ti yé ní ìsìn àwọn ọmọ yẹn sì kéré ó ti yé kò bí bí nàìjíríà ṣe rí ní ìsìn kò sí nǹkan kan kò sí olùrànlọ́wọ́ fún ọkọ gan before kó tó kú débi pé àwọn ọmọ máa sọ pé bóyá àwọn máa rí olùrànlọ́wọ́ ó ti yẹ a kàn fẹ́ kó jẹ́ pé ìyá yìí ó máa jẹ́ gbé torí abẹ́gi yìí ló jókòó sí tó ti ń gbatẹ́gùn kó ṣe pé bóyá ń fagbó àbó ń mu cocaine àbí kankan lẹ́yìn kó mu sí màánẹ̀ ó ti yẹ ọ̀tá fẹ́ nìyẹn orúkọ mi ni Kazeem. tọ kí lorúkọ àdúgbò yìí ẹ jọ ẹran mi lé ìyàkóyó. àkóyó happy day tọ ládùúgbò tá a wà báyìí o Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ tèmi investigative journalist la wà iṣẹ́ investigative journalism sì là ń ṣe lọ́wọ́ níbi tá a wá dé yìí ibẹ̀ láti ń gbìyànjú láti gbọ́ onírúurú ohun tí ó wà lọ́kàn àwọn ènìyàn àti ohun táwọn ènìyàn mọ̀ nípa Ṣèyí tó jẹ́ olóògbé tọ abẹ́gi tí wọ́n ní wọ́n ń gbàǹgbà náà rèé ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí wọ́n ń sọ nípa iléeṣẹ́ ọlọ́pàá. wọ́n fi replace èèyàn ni. bẹ́ẹ̀ ni èmi ń fẹ́ gbà pé irọ́ ni wọ́n gbọ́dọ̀ pa mọ́ iléeṣẹ́ ọlọ́pàá. èmi fẹ́ gbà pé irọ́ ni wọ́n pa mọ́ iléeṣẹ́ ọlọ́pàá nítorí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ń pe kinní kan ní akọ́ṣẹ́mọṣẹ́ nídìí iṣẹ́ wọn mọ̀ pa akọ́ṣẹ́mọṣẹ́ náà gbọ́dọ̀ jẹ́ gbọ́dọ̀ tán sọ nípa deputy commissioner ọlọ́pàá ní Ogun State a fẹ́ gbà pé irọ́ ló gbọ́dọ̀ jẹ́ ṣùgbọ́n ẹ já tẹ̀síwájú gbogbo àwọn ìwádìí àti gbogbo ìgbésẹ̀ tó yẹ ká gbé gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ awógbe lórí ẹ̀ Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mí Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń wò lónìí mo mọ̀ pé tí ń wò ó lóní Bẹ́ńbẹ́yẹ́kẹ́ ẹ ṣí ẹ fídíò yẹn kẹ́ ẹ sì jẹ́ kájọ pàdé ní comment section. ìkànnì Bẹ́ńbẹ́yẹ́kẹ́ ṣàbẹ̀wò sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí olóògbé ṣèyí ọdùyígà níbi tọ́rọ̀ dé lẹ́yìn ìgbà tá a ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tó jẹ́ ará àdúgbò àti ibi tí ọ̀rọ̀ gan ti ṣẹlẹ̀ lágbègbè ibi tí wọ́n ti gbé wọn àtẹ̀síwájú tán nígbà tá a dọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí oníkálukú tún sọ̀rọ̀ àmọ́ lẹ́yìn ọ̀rẹyìn a gbìyànjú láti kàn sí iléeṣẹ́ ọlọ́pàá nípasẹ̀ alūkkóró fúnléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ẹni tí í ṣe SP Ọmọlọ́lá Odùtọ́lá àmọ́ tó sọ pé oṣù Dìsẹ́mbà yìí IEOC fóun láti fààyè gbà wá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí eléyìí ṣùgbọ́n o gbogbo bọ́rọ̀ ṣe ń lọ làwọn máa mú tó yín létí ní Bẹ̀ǹbẹ̀yẹkẹ TV olúwatóbilọ́ba fásùgbà ló kọ mi ọ̀kan lára àwọn ọmọ olóògbé rèé èkejì lẹ́sìn ń wò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn ẹ̀kẹta àwọn wà nínú ilé tẹ́ẹ̀rí láìpẹ́ tọ̀ ẹ máa bá wa ká lọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí. ẹ jọ ẹ bá wa dárúkọ yín. èmi ni tóyìn adélàlú ìyá ìyàwó ṣèyí òdùyíga. ẹ bá wa dárúkọ yín. èmi ni òdùyíga mary àbúrò ṣèyí òdùyíga olóògbé. Eh, ọmọ wọn ok ọmọ mẹta ni wọn ti bi kí lorúkọ tẹ. ọláwálé mọ̀rọ̀pẹ̀dà. o ní first born. ọlọ́run àdáyín sí eh, kí lorúkọ ẹ. odùrígà sáyọn. sáyọn ọmọ tó rẹwà pẹ̀lẹ́ tọ eh, ọyà ìwọ náà dárúkọ ẹ. ok ẹ bá wa dárúkọ yín. olùwàṣẹun ọdọyígá ìyàwó olùwàṣẹyí òṣòlógbè màmá ẹ jọ̀ọ́ um ẹ bá wa dárúkọ yín. mrs adéwùnmí victoria báwo lè ṣe jẹ́ sí. ìyá ìyá ìyàwó. ok ìyá ìyá ìyàwó. bẹ́ẹ̀ni. Ah. ẹ jẹ́ báwo la dá kọ́. suliyat odoiga. báwo lẹ́yìn ṣe jẹ́. ẹ̀gbọ́n olóògbé ẹ̀gbọ́n ṣe ìyàwó olùgbé. ẹ̀gbọ́n ìyàwó ṣe ẹ̀gbọ́n ìyàwó ṣe ìlú. tí odò sùnmù àbúrò bàbá ṣe the same mother the same father i'm the third born to the family. èmi ni ẹ̀gbọ́n àbúrò bàbá ẹ̀ alaba bàbá ẹ̀ jẹ́ ìbejì kẹ́hìndé sọ èmi ni alaba mo ilé ẹ̀gbọ́n ìdò sọ èmi ni alaba ẹ̀gbọ́n àbúrò bàbá ṣèyí gangan tó kú.

irú èèyàn wo lẹ mọ wọ́n sí ah, nígbà yìí wọn. ṣé ṣèyí àbí bẹ́ẹ̀ ni ṣèyí. jẹ́ ọmọ àkọ́kọ́ jẹ́ samira ó máa ń rọra rìn yẹn ó dẹ̀ máa ń jẹ́ǹtù máa ra máa ń lọ all the time tẹ́ bá rí lọ́jọ́ ọmọ ẹni tó ń ṣẹ̀ṣẹ̀ wọn pé ìyá ti kú andadi kò sí problem so tàbá dẹ̀ ń bá sọ̀rọ̀ kẹ́ ó máa ń gbọ́ ní má rìn ní gbègbè ìbí ọmọ níwàkiwà bí nǹkan kan ọjọ́ pé kò sí ìyá kò sí bàbá ṣé kìí ṣe torí ohun tó ṣẹlẹ̀ lẹ ṣe ń ròyìn ẹ̀ dáadáa. nọ́nà kìí ṣe ohun tó ṣẹlẹ̀ ohun tó tẹ̀ ṣẹlẹ̀ ó jẹ́ kàyéfì sí mi nítorí pé ní àkọ́kọ́ ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ní sátọ̀dẹ̀ èmi ò gbọ́ it was alẹ́ sunday ni ọmọ mi pè mí èmi kàn tẹ̀ ní fílìmù wa ní kan fún mi ní nọ́mbà ṣèyí pé kan bá mi sọ fún ṣèyí pé mo fẹ́ rí ìyẹn bá fi pè mí padà pé à ṣèyí ń ó wà ní custody àwọn ọlọ́pàá ní igbóbi eh, that is eh, Awólọ́wọ̀ divisional police market ní Ṣàgámù ìwádìí ah nǹkan yẹn ṣẹlẹ̀ láti jẹta ẹ̀dẹ̀ pé ó wà ní òun náà ṣẹ̀ṣẹ̀ bọ̀ níjọ́ Sunday bóun wà ń bẹ̀ unfortunately wọ́n á sọ pé Tuesday mo á jí débẹ̀ ní Tuesday nígbà máa débẹ̀ mo bá ìyàwó mo bá ìyá ìyàwó so ibo ni ẹ bá rọ̀dé mo bá ọmọ mi ń bẹ̀ tó jẹ́ olúwa tó sìn unfortunately àṣà mi kàn pé ibo náà bá dé wọ́n á sọ pé àwọn rí DPO níjọ́ Sunday yẹn divisional police Ṣàgámù pé ẹni ẹ̀dẹ̀ ṣàlàyé fún wọn pé kí wọ́n má wọlé pé kán jẹ́ kí IPO yẹn ṣe investigation after the investigation kan pé they are still coming to the table láti wá give òun report so yẹn ṣàfọkàn balẹ̀ unfortunately that Tuesday a kò dẹ̀ rí i pé suddenly wọ́n mọ jáde so ìyàwó ẹ̀ lọ́ọ́ bá sọ̀rọ̀ ìyá ìyàwó ẹ̀ dẹ̀ sùn mọ́ wọ́n gbà kó sùn mọ́ ṣe ni adẹ̀ ń gbọ́ pé ọ̀fíìsà rájí tí ó tó arrest ẹ̀ pé òun ló lè di tíìmù àwọn tó wá arrest ẹ̀ ní àtòyó pé ó sọ pé àfi tóun bá pòun ti sẹ́ẹ̀dì òun ti fọwọ́dù orúkọ ẹ̀ sí eléwé ẹ̀rọ so if that should be case wọn á ní tuesday ẹ pé it's going to eléwé ẹ̀rọ pé they are going to go with the case file everything so ìgbà tá a dúró ìgbà tó di ten àkọ́lé pé wọ́n ti mú sí mọ́tò dó àwọn ti gbóbi try wọ́n jẹ́ ká bá a sọ̀rọ̀ àlọ́ rẹ̀ fà bá a sọ̀rọ̀ mọ́ rí. ìyẹn àwọn ti. ìyẹn ọlọ́pàá igbóbi. ok nílùú. nílùú Ṣàgámù. ok so ńgbà tí a bá sọ̀rọ̀ tí yàyà ọdẹ súnmọ́ tí wọ́n gbé sínú mọ́tò pé àwọn tí ń lọ wẹ́ tó bá jẹ́ pé kíní èmi sọ ń jẹ́ pé kó mọ̀ nìṣó pé àwa gan ń bọ̀ lẹ́yìn àmàjọ̀dé Eléwẹ̀ràn unfortunately níjọ́ yẹn náà àjọ̀dé Eléwẹ̀ràn but mọ́tò táwa gbé ó ṣíwájú wọn wọlé dé Eléwẹ̀ràn ibi tí àwọn gbà kò pé thirty minutes náà bí tá a ti dúró tá a hang láàrin wọn tí wọ́n dé then the next thing wọ́n area um eh, commissioner poli even ibẹ̀ gan ni wọ́n sọ pé oore ti at any time even the DPO mo dẹ̀ sọ pé ah, DPO Sagamu tó wà ń bẹ̀ nísìn èèyàn padà pé ńgbà tí who is this ó hànà wà ó so ńgbà tí wọ́n dẹ̀ máa sọ from the commissioner police office then the next thing three story two story so so later a kàn rí èèyàn tí a mọ̀ so ẹni yẹn wá sọ pé à kí lẹ bá wá àwọn náà bá èèyàn wá bá bá bá àwọn wá sọ pé à kò le pé tó bá kúrò ní òkè ó sì ń bọ̀ sàlẹ̀ but ẹni yẹn try àti introduce àwọn tó wà ní charge ẹni tí cortisem pé àwọn ni wọ́n wà ní charge ó wá introduce one ọlọ́pàá Wàsíù sí wa so gbàtọ́ wọn lọ náà. ta ló introduce. ìyẹn ẹni yẹn àwọn yẹn náà bá mata tí wa tó jẹ́ ọmọ àdúgbò náà ni àwọn yẹn ṣe mọ̀ wọ́n mọ̀ ṣe yí yẹn gbà wọ́n rí lókè náà ní kí ló ṣẹlẹ̀ báyìí báyìí báyìí máa sọ pé tó bá ti jẹ́rọ̀ yẹn àwọn tó wà ní chájì ni wọ́n gbà tá a rí wá sí yẹn ó fún ọmọ mi yẹn ní fóònù nọ́mbà ẹ̀ pé kọ́ má wọrí kó fọkàn ìbá pé kọ́ má rí pé àwọn máa ṣe investigation wọn despite from èyí tí Sàgámù ti ṣe bí ti gbé case file ẹ̀ wá àwọn náà yìí máa ṣe investigation ti tàwọn pé ká má wọrí ká má bẹ̀rù pé ṣèbí wọn káàbọ̀ mọ́ lọ́nù kì í pé wọ́n ja riot ni wọ́n mu ohun tí yóò bá ti sí méjì yẹn pé ká má wọrí pé it's still a suspect they cannot call him a criminal and why they cannot call him a courtesan pé kọ́ jẹ́ kí á fún àwọn ní òye láti ṣe investigation tiwọn so we are there till five o'clock títí di six but ìgbà tí wọ́n máa mú sọ̀kalẹ̀ ìyẹn ni tóun bá mú sọ̀kalẹ̀ kò sí nǹkan tóun lè ṣe pé òun tí mọ̀ bóyá olóyin máa jẹ́ IPO náà bọ́fọ́ ilé ìgbà tó máa mú sọ̀kalẹ̀ wá jẹ́ Wàsíù yẹn ní IPO so ìgbà tí kó tó di pa kúrò aṣáà pé wọ́n mú wálẹ̀ wọ́n á kọ́ fún ẹ̀ lẹ́nu kan bá pè pé wọ́n ti mú sọ̀kalẹ̀ o èèyàn ń bí ta táwa jókòó sí IPO ní wálé sorry ẹ̀sà wálé so ìgbà tí wọ́n dẹ̀ ti mú sọ̀kalẹ̀ mo wá rán àwọn ọmọ tá a jọ lọ ìyá ìyàwó àjọ dúró ọmọ ẹ adébẹ̀ èmi náà tẹ̀lé wọn Sunday mo kàn rí i pé wọ́n handcuff ẹ̀. So ọ́físà Wálé yẹn wá sọ pé kán ní sùúrù pé àwọn máa gba statement ti tàwọn. Àwọn ò lè follow case file tí Sagamu mú wá. Àwọn náà máa ṣe fresh tiwọn. So ó ṣàfọkàn abalẹ̀ pé ká má worry pé since tí ò bá ti jẹ́ pé wọ́n bá ìbọn àbí wọ́n bá ibi tó ti ń ṣe riot tàbí nǹkan kan pé suspect pé ká má worry. Ó ṣáà pé nǹkan tó yẹ pé time ti lọ but wọ́n gba investigation ẹ̀ lọ́wọ́ làá pé it is ptosis làá bá ní ṣá lè máa lọ ó ní ká máa lọ pé ẹ̀ ṣáà ti rí gba statement but níwájú ọ̀la àti ìyàn there was no beating at our present nígbà yẹn but immediately we left tá a dẹ̀ ṣe Ṣàgámù so ìgbà tó ti fún wa nọ́mbà ọmọ mi ẹ wá pè ní the second day so kò gbé ọtí ìrọ̀lẹ́. kí lorúkọ ọmọ yẹn. tó sì so ọtí ìrọ̀lẹ́ yẹn ló wá sọ pé ah wípé kán má bínú pé àwọn lọ another matter ni pé òun ni ò jẹ́ kí òun lè gbogbo ọgbà tóun rí miss call lòun fi pè so wá sọ pé ẹ àwọn sì wà lórí ẹ pé even gan àwọn sì máa ṣe investigation to his president. àti àdúgbò tó máa pẹ̀lú part of their official something so ọkọ̀ àtẹ̀wọ́ balẹ̀ but unfortunately on Thursday ẹni yẹn ní òru ọ̀fẹ́ láti bá ìyẹn ṣèyí láti bá ọmọ mi sọ̀rọ̀ which ọmọ mi pè pé ah, àwọn ti jọ sọ̀rọ̀ pé ìyẹn ń bínú pé ah, láti tuesday tẹ́tí wá bí òun ò rí pé àwọn ọ̀rọ̀ èèyàn wá ẹni ẹ wá ń kí yẹn náà tó jẹ́ father side yẹn pé but friday kọ́ ni wọ́n fáwọn lápẹ̀mẹ́ pé káwọn wá káwọn lè fi ṣe within wednesday thursday káwọn ṣe gbogbo finding wọn but friday yẹn ni àwọn arọ́yàn lọ which is ọmọ mi yẹn lọ ìyá ìyàwó lọ àwọn míì náà tún tẹ̀lé láti lọ síbẹ̀ then adẹ̀pẹ́ àbúrò ẹ̀ torí yẹn ń sá fún Ìbàdàn wípé kó pàdé wọn níjọ́ Friday ìyẹn Tóyìn Tóyìn yẹn ní the same mother the same father ìyẹn ni wọ́n bí tẹ̀lé ẹni tó kú èmi kàn jẹ́ àbúrò bàbá ẹ̀ but ìyàlẹ́nu ló jẹ́ ńgbà tí ó máa di aago mẹ́ta tó mọ̀ mí pé òun tá a rò ó máa ti ṣẹlẹ̀ mo ní kí ló tún ṣẹlẹ̀ ah láti bíi náì táwọn ti wà ń bí ọ́fíìsà yẹn kàn sọ fún àwọn ń bọ̀ àwọn ṣe nǹkan kan lọ́wọ́ àwọn ṣe kíní kan pé it was down lọ́jà sọ fún wọn pé ó wà lọ́sítítù ẹ mú déyàn bá wà lọ́sítítù ẹ sọ fún wọn wọn lé ẹ ní òrò ọ̀fẹ́ àti lọ sọ́sítítù kẹ ẹ lọ wò ń bẹ̀ mo ní ẹ sọ fún wọn pé kọ́ mú ìdí ọ̀sítítù ibi tó bá wà general hospital ìjà ìtàn sọ ẹ mú ọ ẹ ní kọ́ mú ìdí bẹ̀ kì í ṣe pé kíní kan still di our custody so ẹ gbọ́dọ̀ rí but later nígbà tọmọdé máa pè mí ní was four lọmọ ẹ ní hospital yẹn là ń wà ó pé ah dádì òun rí tí wọ́n la ìtàn mọ́ṣárì làwọn bá wọ́n tiẹ̀ bá wọn níwẹ̀ ẹ̀ that is ajẹ́pọ̀ ọlọ́pàá ló gígùn ẹ̀ pé ìtàn tí wọ́n là tẹ rí yẹn pé ibi tó máa gbà páàsì environment mẹ́ẹ̀kì kankan so pé kọ́ má bẹ̀rù pé ṣé wọ́n ṣáà ti confam wọ́n ti rí òkú yẹn so mo á ní kẹ tó dé ẹ bèrè pé à ń bọ̀ àgbà ní Saturday but ìgbà tó ọmọdé dé ni wọ́n á ṣàlẹ̀ pé wọ́n sọ pé wọ́n sì máa lọ ṣe court affidavit which is normal anything corolla there must be a court affidavit so èmi tí mo rí mọ́ ni but ìyàlẹ́nu ló ń jẹ́ fún mi torí èrò tí èmi ru ọlọ́pàá ráìfọ̀ jagab tí wọ́n sọ pé a free láti rí ọlọ́pàá ọlọ́pàá ọ̀rẹ́ wa but Sunday why do not tell them pé àwọn gbé lọ court ní àná thursday the court did not sit without the consent of the family yẹn tó tún bá fún mi ni pé. ok thursday ni wọ́n sọ pé àwọn gbé lọ. Eh, lẹ́yìn tí wọ́n tí wọ́n ti sọ fún wọn tí wọ́n ní dc ti assistant commissioner ti túfọ̀ fún wọn lọ́sẹ̀ wa ni wọ́n gbé lọ sí court ní thursday ní wọn kankan bí wọ́n wò pé ah then secondly who authorized them to give eh, autopsy um, uh, kini uh, kini uh, once the family is adhere ní present yẹn èmi bi lè pé ó yẹ kí wọ́n tiẹ̀ jẹ́ kí wọ́n rí ní hospital yẹn but ibi tí ó ń yà mí lẹ́nu tí ó ṣókùnkùn sí èmi ni pé is it maybe he was born there dead because inú press news tí mo èmi kàn ṣàdédé rí tí PRO tí wọ́n defend ara wọn pé onígọ́gọ̀gọ́ láago márùn-ún àárọ̀ ó ń bá wọn jà nù cell àwọn gbé lọ sí kílíníìkì wọn ní inú eléwẹ̀rọ̀ bẹ́ẹ̀ which is true àwọn náà ní oh, police clinic pé from there náà rìfà àwọn àwọn tó gé jẹ then mo á bi àwọn tó lọ ẹni tó gé jẹ ǹjẹ́ ẹ rí wọn wọn ò fẹ́ ẹni tó gé jẹ wọ́n then secondly why tó jẹ́ wọ́n tó débẹ̀ the mortuary attendant ti hàn embalm eh, which is not the protocol they have to wait gbogbo kan tí ju ten minutes tí wọ́n ti túfọ̀ fún wọn why not the embalmment dey tọ́ dẹ̀ ti adébẹ̀tọ́ ti embalm it's not a it's not a kì í ṣe body tó jẹ́ pé bóyá no body tó wá jẹ́ no body tí ọlọ́pàá kọ̀ rí from nowhere àbí kíní kan i think ìlú nǹkan bẹ́ẹ̀ ló jẹ́ pé wọ́n lọ sọ pé wọ́n ti but nǹkan yẹn ó ń bá mi pé kọ́ tó débẹ̀ wọ́n ti ẹ̀ ń bá mi meanwhile the ipo ti rí àwọn relative pé wọ́n wà around so kí ló dẹ̀ ti àfàkọ́ tó tó débẹ̀ wọ́n ti ẹ̀ ń bá mi kí ló tó wá mú environment wá who fill the form family how to fill tó bá ní family the police have the right to say okay do the embalming and embalming must be carried out 24 hours to the dead not presently then why then the uh, case note of the hospital you, the, we have to see it is it brought dead to the hospital even though if, if they said the hospital is treating ah, is treating before the dead. But I want to watch your treat wọ́n ti discharge wọ́n jọ yẹn along the line tí wọ́n sọ ní press But I want to treat here. Eh, ibi tí doctor ti ń treat ló ti ń ṣe so if that should be there must not be eh, kò nídìí autopsy tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n gbé dọ́dọ̀ hospital tí doctor confam pé ó wà láti ọ̀dọ̀ wọn kò nídìí autopsy doctor ti mọ ikú tó pa but nígbà tó máa fi jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún it was on Friday there was a call ọmọ mi dẹ̀ sẹ́yìn pé one Peter officer Peter pè òun wọ́n dẹ̀ sọ pé eh, àwọn doctor ń bá a ṣe autopsy ní Saturday wọ́n á pè Saturday is not an official day but if they want to do it bá ní kẹ́ni mi yẹn reply pé family ò wá wí then head of the family must to be carry along. doctor yẹn ṣe ṣẹyìn ilẹ̀ fún wọn ní doctor. àwa kọ àwọn ni wọ́n pè ní Thursday ìjẹ́ẹ̀dógún that was Friday ìjẹ́ẹ̀dógún so ìgbà tí ọmọ yẹn wá reply officer Peter yẹn so officer Peter yẹn wá ti wá reply pé àwọn kọ́ ni doctor yẹn ó ń bọ̀ láti dí àràbà láti wá ṣe autopsy yẹn ló fún ọ ní date ah níbo la ti ìbárọ̀ dé before the autopsy if that should be the case àwa ò prepare láti wá bẹ̀ and you cannot do autopsy lẹ́yìn family since tó ti involve family ti family ti wà where he was in your custody so if you want to do any autopsy àmàjọ dúró because in hospital we have the authority to fill a form ọlọ́pàá náà máa fill a form that who give the authority to do the autopsy will if tó jẹ́ family bá request if police were but now àwọn ni wọ́n request fún autopsy we don't know this why their response dey for doctor without the hundreds of the family but land shell wọ́n reply njọ́ yẹn through the text message wípé ẹ àwọn ti pe doctor pe doctor ti sùtì on the sixteen which is saturday èmi believe pé wọ́n lò yẹn nítorí ọ̀rọ̀ tí mo ní kọ́ ọmọ yẹn sọ tí head of family there sọ pé wọn ò lè ṣe anything lẹ́yìn family it's not done even kò sí doctor tó máa ṣe fún wọn without the family because kì í ṣe robbery kì í not a criminal case it's not a eh, kì í ṣe kéèsì òkúta ẹ̀ bá lẹ́gbẹ̀ẹ́ títì tẹ́ ẹ̀ so bóyá yẹn ló jẹ́ kí doctor yẹn náà wá sọ pé wọ́n fún wọn ní on the sixteen but that on the sixteen àwọn tí pàṣẹ ti wà we are still going to do the family of the family meeting àyè máa ṣe meeting pẹ̀lú head of the family whether we should be there or not before that Saturday. ọ̀dà eh, nínú eh, ọ̀rọ̀ yín mo ní ìbéèrè. yes sir. Eh, ní ẹ sọ wípé ẹ ń dárúkọ Thursday ṣé Thursday gangan. not not Thursday. okay. Saturday tó ń bọ̀ yìí. no kì í ṣe lórí okay Thursday lórí ti wípé ìgbà tí wọ́n tó mọ̀ pé wọ́n kú. that Thursday. ṣé Thursday ni. Thursday yẹn ni ìkọ́nù àwọn ọba akọ ẹ̀ Abẹ́òkúta nìyẹn ń gbé so a ní kí yẹn máa visit ẹ̀ bí ìpè Ṣàgámù làwọn á ń gbé. ìgbà wo gangan ni fámìlì tó mọ̀ friday thursday yẹn ó sì bá wọn sọ̀rọ̀ wọ́n nà wọ́n tó sọ pé ṣe wá ẹ díẹ̀ náà pé ṣé ẹ àbádọ́n sí bí ṣé kiri kan náà ẹ wá sọ pé àwọn ń bọ̀ ní ọ̀la friday pé báwọn ṣe ń bọ̀ gan pé àwọn ọlọ́pàá ti fún wọn lámọ̀ pé tó bá di friday so wọ́n á dẹ̀ lè sọ fún wọn pé àwọn ti ṣe gbogbo investigation wọn but àwa sẹ̀lẹ̀ ti ìyá ìyàwó àtàwọn ọmọ yẹn ni a sọ pé kábùrẹ̀ kó pàdé ẹ̀ ní friday yẹn but ohun tó ń tí mo sọ pé ó sì hide fún mi between ọlọ́pàá and ẹni tó kú pẹ̀lú ohun tí mo gbọ́ ní pé ní press tí wọ́n tí PRO Ọmọ́tọ́lá ń sọ wípé cops ẹnìyẹn kọ́ àwọn gbé lọ kóòtù níjọ́ Thursday which family were aware we did not aware he was going to court on Thursday. ìbéèrè mi wá ni wípé ọjọ́ wo gan-an ni wọ́n transfer àwọn lọ sí iléèwé Tuesday kò jújọ́ mẹ́ta síra wọn. ọjọ́ wo gangan wá ni wọ́n mú wọn. ọjọ́ Saturday okay saturday tí wọ́n mú yẹn yẹn it was in custody of divisional police Ṣàgámù. wọ́n sùn bẹ̀ ní saturday mọ́ saturday mọ́ sunday the monday yẹn all effort pé kí wọ́n gba bẹ́ẹ̀lì ẹni tí wọ́n jọ mú wọ́n ti gba bẹ́ẹ̀lì ẹni yẹn ní ti second day ẹni tí wọ́n jọ mú ọ ní ibi tí wọ́n ti jọ mú ọ yẹn tí ó ti yẹ wọ́n jọ jókòó ń bẹ̀ ni but wọ́n gba bẹ́ẹ̀lì àwọn family yẹn yọjú wọ́n gba bẹ́ẹ̀lì yẹn but ìgbà tí rájí yẹn dẹ̀ insist pẹ̀lú àwọn tó ń bá a sọ̀rọ̀ àwọn kọ̀ọ̀lì yẹn pé ah, mọ́tà ìgbà tí ì ṣe pé wọ́n ká nǹkan kan àbí nǹkan kan ọ̀rọ̀ yìí ò tí ju wọ́n bí kan but ọ̀nbọ́lẹ̀ um, òun sọ fún wọn pé òun ti ya ara ẹ̀ òun dẹ̀ ti sẹ́ǹdẹ̀ sí eléwé ẹran pé case no eh, case file yẹ pé ìmọ̀ ó gbọ́dọ̀ dé eléwé ẹran but tuesday tọ́dẹ̀ ní ká padà wá tó tiẹ̀ sì ń yẹ̀ sí pé eléwé ẹran well it's not a sin refine let's go to eléwé ẹran tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni pé èèyàn ya cartoon tó bá dẹ̀ ti wà ní constitution nàìjíríà pé èèyàn tó ya cartoon sára wípé ẹ ó ti jẹ́ sí nàìjíríà we know where we get to Iléwẹ̀ràn that's mary sitaami ni we are going to be there we will see the commissioner tó bá yẹ pé tó ya cartoon sára pé ó dẹ̀ ti di criminal ó ti di courtesan without the evidence we will know the commissioner gentle person ni àwọn àgbọ̀rò yẹn yorùbá ni so kì í ṣe èèyàn tí anybody ò lè rí even jọ ẹ wọn sọ pé everybody have freedom to save the commissioner himself so kì í ṣe pé bóyá is added to anybody but ohun tó ń bá bù ni pé tó bá jẹ́ pé ó ti wà ní constitution of Nigeria pé ẹ tó bá yà ká tún sára o ká pa o àbí ká cut ká rope ẹ̀ mọ́ cultism ẹ dá mi dẹ̀ wò arrest fi di Davido there are many people who are the singer who are the millionaire in Nigeria tó dẹ̀ ní cartoon lára àbí ẹ bá dá àwọn òyìnbó náà tó ń gbá bọ́ọ̀lù tó ń ṣe gbọ́ tó ń ya kíní sára tó bá jẹ́ pòfin yẹn ti wà yẹn ló ń yà mí lẹ́ pé tó bá jẹ́ pòfin yẹn ti wà pé ẹ̀ tó yà because what the raji is saying that cartoon tó yà sára yẹn ló ń ló ń jẹ́ nǹkan tó ń kàn sáà pé this boy must be belong where are the evidence so. who are the those tí wọ́n ní wọ́n jọ wà ní ẹgbẹ́ let them prove it to us tí wọ́n bá ṣe club wọ́n ṣàmọ́ chairman club yẹn wọ́n á mọ secretary wọn let them prove to the, the pe to the us pe to the family pe ah family yẹn club tí wọ́n ṣe o àwọn di gbogbo tí wọ́n sọ press i don't think. ọ̀dà ẹ jẹ́ ká tún tẹ̀síwájú ẹ gbà ẹ bá wa ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí irú èèyàn wo lẹ mọ olóògbé Ṣèyí Odùyígà sí. Ah, ọmọ jẹ́jẹ́ ni torí pé ó sábà máa ń ṣeré lọ́dọ̀ mi kò dẹ̀ ń gbójú wòkè wojú èèyàn ó máa ń lọ ní jíǹsìlẹ̀. wọ́n lọ́mọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni. Ah, irọ́ náà pa mọ́. ẹ tó jọ bẹ́ẹ̀. mi ká nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ torí kì í ṣe n tó ń ṣe jàgídíjàgan rárá wọn ìbáyàn já lọ́tún lọ́sùn. ìbáyàn jà ó díẹ̀ láì kó máa bọ́ ọmọ kékeré ṣeré. ìgbà tẹ wá gbọ́ nípa ikú wọn kí ni bóòlù kí ló wá sí lọ́kàn. ó dùn wá kò sẹ́ni tó gbọ́ tí ó dùn torí pé wọ́n dànù ilé ẹ̀rọ ni wọ́n fà wọn mẹ́lẹ̀ ń jẹ́ kó dọ́ mẹ́rin. kí lẹ wá ń fẹ́ lórí ọ̀rọ̀ ìbáyìí. sọ ìdájọ́ òdodo la fẹ́ kán bá wa ṣèwádìí lé lórí kọ́ ló gbèjà wa jà. tọ ẹ ṣeun màmá ẹ pẹ̀lẹ́ mà á kú ọ̀rọ̀ èèyàn àtún ní irú ẹ̀ mọ́ o ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Victoria Adéwùnmí. sọ gba tí ẹ gbọ́ nípa ikú olóògbé Ṣèyí yìí hmm. ìyàwó ló kọ sí yín. Hmm. ó dùn mí ó dùn mí wọ egungun ara torí pé ó jẹ́ ọmọ kan ẹ má sunkún ẹ má sunkún kò kí ń wojú èèyàn kò ń wojú èèyàn ló ẹ̀rín ni a ṣe báyìí hmm, grandma ẹ má wọrí ẹ cool down gbogbo ẹ máa da ọ̀rọ̀ tèmi àti èso gbẹ̀yìn nìyẹn ó dùn mí gan nígbà tí mo gbọ́ pé hmm. ah. ẹ má sunkún ẹ má sunkún mi ì sunkún. àǹtí tó ń sunkún ni ẹ má sunkún ẹ má sunkún ẹ má sunkún ẹ pẹ̀lẹ́ ẹ má sunkún ẹ má sunkún. ó dùn wá gan ṣùgbọ́n àfìdájọ́ afẹ́ ìdájọ́ òdodo torí pé àwọn ọlọ́pàá tó bá ní kó kó wọn jáde ṣé kò sí ẹni tó máa ya tàtú sára ni ṣé kò sí ẹni tó máa ya tàtú sára nu wọn. pé lára àwọn ọlọ́pàá bí. bẹ́ẹ̀ ni ẹ bá àwọn fúbọ́ọ̀lù àwọn àwọn musician wa wọ́n wà ń bẹ̀ kí ló dé tán lọ mú wọn pé kóòtù ni wọn ọmọ ọlọ́mọ kì í ṣe kóòtù tẹ bá kẹ bẹ̀rẹ̀ láti àdúgbò ìdébi ti mú ẹ máa gbọ́rọ̀ tán máa máa sọ ń pa ẹ̀ mo lọ bá wọn tọ́ ọmọ yìí tó bá ti jí láàárọ̀ tó ti wẹ̀ báyìí ẹ káàárọ̀ mà tó bá ti dọ̀bálẹ̀ tí ilẹ̀ máa fi ṣú kò ní jáde inú yàrá ẹ̀ ó ní tìjú kò ń wojú èèyàn kò ń wojú èèyàn kì í ṣọmọ burúkú kò ń ṣọmọ burúkú kò kàn dá kéèyàn fi wọ́n rí nínú kinní ni ọkọ̀ dẹ́mi ọmọ yẹn légbodò ọ̀dà légbodò. tó ah, ó dà hmm, màmá ẹ̀bà. Ah! Ó dáa. Hmm, kí lẹ ní sọ lórí ẹ lórí tó wà nílẹ̀ yìí? Ah! Ẹ má sunkún, ẹ má sunkún. Mi ò ní torí mo rí nǹkan pé tí ojú mo yín lè ti ń sọ. lé. Ẹ má sunkún, ẹ má sunkún. Ju pé gbogbo ẹni tó wà nídìí ọ̀rọ̀ Ṣèyí Òdùyíga tó dẹ́mi ọkọ ọmọ mi légbodò. Àwọn náà ní lálẹ́ tọmọtọmọ. Nítorí mo bẹ Ọlọ́run pé tó bá jẹ́ lóòótọ́ làwọn àgbàlagbà ń sọ pé tó bá táyé wá wà á yàn tí ṣèyí bá tún táyé ẹ̀ wá ó tún fẹ́ mi lọ́mọ. Hmm. pé wọ́n sọ wípé kóòtù ní ṣe yóò dùn yíga gbogbo ẹni tó bá tẹnu ẹ̀ jáde kò ní lálẹ́ ṣe yóò sún mọ́ bí kóòtù rárá nítorí pé agbára mi ò tiẹ̀ gbé pé kí n sọ wípé ọmọ mi fẹ́ kóòtù mi ò fẹ́ mo ṣèwádìí ẹ̀ dáadáa kó tó di pé wọ́n fẹ́ra pé mo béèrè mo dẹ̀ bẹ̀ ọmọbìnrin àbúrò mi pé mi wádìí ọmọkùnrin ìwọ gbélé ju èmi lọ a dẹ̀ ṣèwádìí a rí i pé kò súnmọ́ gbèrígbèrí kan ti rárá ṣèyí tútù o mo dẹ̀ ń sọ fún ṣèyí bó ṣe kú iná pé má tutù dojú oorun látàbẹ́ gímí bàtírá yìí ti mú ẹ tó ti dẹ́mi ẹ̀ légbodò ìwọ bó fúnra ẹ gbèjà ẹja gbèjà ara ẹja kírájí mọ̀ wípé òun ti ṣiṣẹ́ kí wálé mọ̀ wípé òun ti ṣiṣẹ́ kí Peter mọ̀ wípé òun ti ṣiṣẹ́ gbogbo ẹni tó bá mi ná ṣe yí pa kí wọ́n mọ̀ wípé àwọn ti ṣiṣẹ́ ẹ̀wòrán ẹ̀wọ̀n ọmọ mẹ́ta bó ni mo fẹ́ gbé gbà ní Nàìjíríà tó wà sí kí Nàìjíríà ràn mí lọ́wọ́ lórí ikú Ṣèyí o ẹ ṣàánú mi Ṣèyí ò ṣe kọ́ọ̀tì o tí wọ́n bá wá sọ wípé àwọn Ṣèyí sọ wípé kọ́ọ̀tì lòun lẹ́yìn tí wọ́n pa tán wọ́n parọ́ mọ́ Ṣèyí ni nítorí ìjọ sátidé tán mú mi ò sí lé mo wà lẹ́kọ̀ọ́ ọmọ mi dẹ̀ pè mí wọ́n mú mo ní wọ́n máa yanjú ẹ̀ ọlọ́pàá fẹ́ ah. jẹun ni ìjọ sunday mo dé alpha wọn ni wọn ti gbà gbà tó dàárọ̀ monday èmi náà sáré bẹ̀rẹ̀ sí nípa àwọn ọlọ́pàá tí mo mọ̀ gbà tí mo pe ọlọ́pàá kan ó ní ah madam that Seyi Oduyiga case Raji don forward that thing for platform he don spoil that case no policeman go fit fit eh, carry eh, remove that case for here until when he don carry am go abeokuta matter mo ní ah ah why that now nígbà tí bọ̀bọ̀ yẹn ṣàlàyé fún mi mo ní well if na abeokuta no problem we are going there ìgbà tó dẹ̀ dárọ̀ tuesday mo gbéra mo gba Ṣàgámù division bíbá ẹ lọ àwọn tí mo mọ̀ mo tún pè wọ́n wọ́n ní kí n lọ gbé fóònù fún Rájí mo débẹ̀ báyìí Rájí fi mí fọnu gbà tó fọnú tọ́ o tún pè mr raji ẹni báyìí báyìí báyìí fẹ́ báyé sọ̀rọ̀ gbà tí yẹn pè ní mi sà mọ́tò tó ń gbé lọ ti dúró ó máa dábẹ́kúta ni ọ̀gá mi sà ó máa ni mo wá mo bá mi ṣèyí là lórí tàtú yìí ti ya tàtú yìí gbà tó south africa ló yà gbogbo nǹkan tó kọ sára àbúrò mọ gbogbo mí ní nǹkan tó gbogbo nǹkan tó kọ sára làwọn ọfíìsà rájí àti peter ni wọ́n wá ń sọ wípé ẹ ọmọ tàtù ló ń kọ́ ó yà owó jésù báyìí ní títí mọ́mí wọn kú wọn ló fẹ́ràn mọ́mí ẹ̀ gan ó kọ sára gbogbo nǹkan tó kọ sára ló níwú ló fún ló ní mínífù nǹkan tí ò da sára wọn kò pa ọkọ ọmọ mi ní wọn kò fìyà jẹ ni wọ́n ti dé bí elégbòdò wọ́n pa nípakúpa torí wọ́n lu ṣèyí pa ní ikú tí ṣèyí kú ó tẹ́mi lọ́rùn tí ṣèyí bá sùn nínú yàrá tó bá kú ọ̀gá ó tẹ́mi lọ́rùn ju lílù tí wọ́n lu ṣèyí torí kí ṣèyí tó kúrò ní Ṣàgámù nígbà tí mo rí bí wọ́n ṣe lù àánú abiyamọ ṣe mí ọkọ ọmọ mi ni mọ mi ẹ ṣáà rí mi báyìí wọ́n á kẹ ọfọ ẹ pẹ̀lú èèyàn ọkàn mo ní ṣe mà ṣe báyìí ó ní mọ mi ṣe rí pé mi ò kìí jà mo ní mo mọ̀ pé òkè jà èmi ni mo bí ẹ ọkọ ọmọ èèyàn ọmọ èèyàn ni owó ọmọ àkọ́bí ẹ̀ ó ti lé ọdún tó ti wà lọ́dọ̀ mi tí mo ti mọ̀ ìwà ẹ̀ tí bá lọ lé wọn dánimọ́ mi àkúlè fún yín lóúnjẹ máa ní ẹ̀jẹ̀ náà ìgbà tí bá ti jẹ ṣé mo jẹ lé mo yóò ní ìjọ́ tí mo délé wọn tí mo ní ẹbùn nǹkan tẹ̀ inú ẹ̀ dùn gan ọjọ́ yẹn pé mo jẹun lé àwọn ó débi ọkọ ọmọ mi légbodò ni a ti wà lábẹ́kúta látago mẹ́sàn-án tá a ti ń pè wálé táàbùrù ẹ̀ ti ń pè nọ́mbà wálé tó kàn pọ̀ sẹ̀ nọ́mbà bìzì nọ́mbà bìzì mo tún wá pè yàn kan tí mo mọ̀ lábẹ́kúta ẹ bá mi pè wálé ìgbà tí wọ́n pè wálé ó lòun wà ní court not knowing pé mọ́ṣúárì ni wálé wà tí wọ́n ń ṣọṣẹ́ fún ṣèyí lọ́wọ́ ọ̀gá téèyàn bá kú ẹní nọ́mbà àbúrò ẹ̀ lọwọ nígbà tó ti ń sick yẹn ó yẹ kẹ́ ẹ pè lórí fóònù mr lágbájá ẹ wo brọ́dà yìí o i understand wọ́n ṣe ń ṣe o wọn wá gbé dé hospital tán wọn ló receive treatment wọn na bí dc ṣe sọ ló fún mi lójú mi yẹn nìyẹn mo wà ń àbúrò náà wà ń ń ṣeré ládùúgbò ń yẹn wà ń àwa dc wọ́n wá ní ó receive gbà táwọn lọ sí kóòtù ìjọ thursday fortunately kóòtù sit gbà tí kóòtù sit yẹn àwọn dá padà wá ìgbésílẹ̀ tó wọnú sẹ́ẹ̀lì pàtó dìdájí bẹ̀rẹ̀ sí ní báyọ̀jà ó ń géyọ̀jẹ́ mo ní à ó ń géyọ̀jẹ́ kẹ̀ ó kọ́ mọ́ mi ò kíjà o ó ń lọ jẹ́jẹ́ tiẹ̀ ni nǹkan tó ṣẹlẹ̀ tó bá wà nù yàrá ó lè ṣẹlẹ̀ náà so àwọn dẹ̀ gbé lọ sí hospital ó dẹ̀ receive treatment one hour after one hour he pack off mo ní park àwọn ọmọ yìí ti fìdí ìbọn gba lórí nìyẹn tọkọ ọmọ mi bá ṣe gángangan tó bá géèyàn jẹ ẹni tí ò ṣe gángangan nínú yàrá ẹ̀ jáde ń bẹ àwọn ọmọ yìí ni wọ́n ṣe ọkọ ọmọ mi léṣe àwọn náà pa nìyẹn mo bẹ̀rẹ̀ sí ní ké níbẹ̀ ìdájọ́ òdodo ní kẹ́ ẹ gbà mí o. ẹ pẹ̀lẹ́ ẹ ẹ ẹ sọ gbólóhùn kan lẹ́ẹ̀kan sá. ẹ ẹ sọ wípé tọmọ yín gan bá tuntun láyé wá pẹ́ lè sọ pé. kó tún fẹ́ nítorí pé ìwà sọ̀rọ̀ ahọ́n lásán ni àbí. ìwà ṣèyí tutù di ọmọ téèyàn lè sọ tí ṣèyí ò bá dáa màá sọ̀rọ̀ burúkú ni pé àkútúkú ọ̀tẹ̀ mi ò lè sọ bẹ́ẹ̀ fún ṣèyí kì í hmm. ṣe pé bóyá pé nítorí pé ọmọ bíbí mo fún ni mo ṣe ń kọ̀ọ̀fà ẹ̀ ah, rárá o rárá rárá rárá oró ńlá ni o ìjọ tí lọ́ọ̀yà kan ní why are you shouting mo ní béèrè fún nǹkan tó ṣẹlẹ̀ sí mi kó béèrè kó ṣẹlẹ̀ sí ẹ nítorí wípé oró burúkú ni iná burúkú ni kì í ṣe pé torí bùkátà yẹn ni mo ṣe ń kọ́ ni mo ṣe ń sọ pé iná iná náà fi jó wa ọlọ́mọ fi náà ọmọ jóyọ̀ ni ọlọ́mọ fi ọmọ jó wa ọlọ́mọ fi náà ọmọ jó wa iná burúkú ni kò ṣe é mú mọ́ra mi ò lè ṣiṣẹ́ láti ọjọ́ tó ti ṣẹlẹ̀ ìgbà tó wà south africa ló ti ya tàtó ah! ẹ pẹ̀lẹ́ ma ah! ẹ pẹ̀lẹ́ ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́ ẹ má sunkún hmm. lóòótọ́ a tiẹ̀ ti béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ yín láti àná tẹ̀sí ti bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún wa lórí ti ẹ mọ̀ ṣùgbọ́n tí màá kàn béèrè báyìí torí a tún nílò láti tún máa ṣàtúntò nù kankan mọ́ ó ní wípé kí ni tẹ̀ ń pè fún gan báyìí. ẹ ṣe kò sí ohun tí mò ń béèrè fún ni ìdájọ́ òdodo ẹkọ bá a dárúkọ yín torí ẹlòmíín wo ìfúngbà àkọ́kọ́. orúkọ mi ni Odùyígà Mary àbúrò olóògbé Ṣèyí Odùyígà tó kù kan tí mò ń béèrè lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà ní ìdájọ́ òdodo àti lọ́wọ́ IG pé wọ́n ní èèyàn gidi ní IG kó jọ kó bá mi fa ẹni tó pa ẹ̀gbọ́n mi síta Inspector General of Police Inspector General of Police ẹni tó pa ẹ̀gbọ́n mi kó ní ọlọ́wọ́ police kó bá mi wá síta àníyàn ní bàbá mọ òun nìkan mo fojú jọ òun nìkan lọkùnrin láàrin wa ó dẹ mọ dé bàbá padà nù àwọn nìkan lọkùnrin láàrin yín òun nìkan lọkùnrin o òun nìkan lọkùnrin o òun nìkan ni o. mélòó ni. àwa mẹ́rin ni àwa mẹ́rin ni. second born làwọn ni. first born òun ni first born èmi ni second born àwọn obìnrin méjì tó kù dẹ̀ tẹ̀lé mi. Hmm. ẹ jẹ́ kí n wá lọ sí ọ̀dọ̀ ìyàwó wọn. ẹ pẹ̀lẹ́ ṣe ní nǹkan kan láti sọ. orúkọ mi ni olùwàṣẹ ojú yíga. ẹ pẹ̀lẹ́ lọ́jọ́ sátì ní on the november mo wà níbi iṣẹ́ náà kàn pè mí ní àbúrò ọkọ mi pè mí pé à wọ́n ní ọlọ́pàá gbé ọkọ mi mo wá sọ fún wọn pé àwọn ọlọ́pàá kẹ̀ mú ní òkè kò sí wàhálà pé wọ́n wá ní kí n má wọrí kí n má lọlé ìgbà tó dẹ̀ di Sunday mo ṣáà ń pè wọ́n pé à báwo lẹ ṣe yanjú ẹ̀ sí wọ́n ní à pé àwọn tí ń gbìyànjú pé àwọn ti pe àwọn èèyàn kọ̀ọ̀kan ń bọ́ síta pé ti ń lọ ara mi ò ṣàlélẹ̀ lọ́jọ́ Sunday yẹn èmi kẹrẹ ẹ second born mi a ní accident ní time tí àwọn ọmọ wà ní holiday ní school ẹ ní midterm break so second born mi kẹ kò lè rìn so mo ń gbèrín kiri ní gbogbo time yẹn tí dáàdì ẹ̀ tún máa ń help mi bá mi gbé sórí ọ̀kadà gbé sórí márúwá so gbogbo stress pé kí n máa gbèrín gbé lọ gbé bọ̀ yẹn mo wá sọ fún àbúrò àbúrò kan mi wá ní pé kí n máa worry pé àwọn understand pé ọlọ́run á bá wa ṣe pé àwọn tí ń ṣe one or two things so on the nineteen yẹn which was on Sunday ni ó ṣáà mo ṣáà jókòó sí ṣọ́ọ̀bù so ìgbà tó yá mo kàn dìde ní pé wò ẹ jẹ́ máa lọ station ara mi ò balẹ̀ mo ṣáà dìde pẹ̀lú máa kan níbi ṣọ́ọ̀bù mi nígbà ẹ̀ máa yẹn ti travel sí wọ́n tẹ̀lé mi lọ àṣàjọ débẹ̀ gbà tí mo débẹ̀ wọ́n á ní mo fẹ́ rí ọkọ mi mo róúnjẹ dání fún un á ní mo fẹ́ rí wọ́n á ní kí lorúkọ mo ní ṣe yóò dìrí gan nígbà mo sì jẹ mo ní ìyàwó ẹ̀ ni mo jẹ́ mo ṣáà wọlé mo dẹ̀ pé níbi sẹ́ẹ̀lì wọn bẹ̀ ó dá mi lóhùn wọ́n gba owó òdìtọ́ lọ́wọ́ mi mo róúnjẹ dání fún un wọ́n gba five hundred owó oh, òdìtọ́ lọ́wọ́ mi mo dẹ̀ pé mo wá béèrè lọ́wọ́ ẹ pé ṣe yìí kí ló ṣẹlẹ̀ gangan àná ni wọ́n pè mí pé wọ́n mú ẹ̀mí dẹ̀lé wá lánàá pé kí nìkan tó ṣẹlẹ̀ báwo ló ṣe rìn ló wá ní màmá ó ṣàmọ̀ ẹ pé òun ò kí ń kọjá abẹ́ igi pé bóun ṣe kúrò ní patí ní ibi àtóyó bì báyìí bóun ṣe jẹun bẹ̀ àwọn kan ṣeré bẹ̀ pẹ̀lú àwọn ọ̀gá ìṣà òun wá ní kóun lọlé lọ sùn bóun dẹ̀ ṣe wọlé lọ sùn around after four òun wá rí i pé heat yẹn ti pọ̀ jù pé epo nù jẹ́ẹ̀nù òun ti exhaust ẹ̀ pé òun wá rí i pé heat yẹn ti pọ̀ pé then phone òun ti kú wọ́n ti jí power bank ẹ̀ lọ pé so òun wá ní kóun bọ́ síta pé kóun charge òun á dẹ̀ máa fi yẹn gba atẹ́gùn lábẹ́ igi ibi táwọn máa ń jókòó sí usual place wọn wọn ni wá ní pé ibẹ̀ lòun jókòó sí bóun ti lọ charge fóònù lọ́dọ̀ àwọn àjọbí òun wá jókòó sábẹ́ igi yẹn òun àti Sodiq ọwọ́ àwọn àwọn mẹ́ta làwọn jókòó pé bọ́ ẹnì kẹta yẹn ní àwọn ń bọ̀ jàre pé òun fẹ́ lọ tọ̀ àbóun fẹ́ mú ọkàn nìyẹn wá kó fóònù sílẹ̀ bóun àti bọ̀bọ́ yẹn ní kọ́lọ́jọ wà ní abẹ́ igi ó ní bóun dẹ̀ ṣe wá bọ aṣọ lọ́rùn tóun wá ń fẹ́ ra lòun kọ̀ dẹ̀ ó níbi tóun ti wá ń fẹ́ ra tóun gbóre lọ̀lẹ̀ lòun kàn rí pé ẹni yẹn wọ black black pé bóun ṣe rí ẹsẹ̀ báyìí lòun bá ní àtọ́dẹ̀ ah, nìyẹn bóun ṣe máa gbójú sókè lòun dẹ̀ rí pọ́lọ́pàá ní bí bọ́dẹ̀ ṣe bu òun sóun nìyẹn pẹ̀lú àwọn tó jọ jókòó níbo gbóhùn sí mọ́tò nìyẹn wọ́n á ní ìwà títa ni wọ́n á ní àpé òun àti sọ́dí mo ní sọ́díkì dà ó ní wọ́n ti gba béèlẹ̀ àmọ́ ní wọ́n gba béèlẹ̀ mo níta ni ó wá ní àpé máa ń kan ní àdúgbò àwọn pé wọ́n ti wá wípé dò wọ́n ti ẹ̀ sọ pé àpé àwọn méjì làwọn fẹ́ kó jáde ń bíbá yìí pé bọ̀ṣẹ̀ làwọn ọlọ́pàá yẹn yarí wípé àràrà o bọ̀bọ̀ yìí nìkan ni kẹ́ máa mú lọ wípé ìyẹn ò ní tàtú lára mo ní tàtú how come torí tàtú so mo ṣàdẹ ní bá a sọ̀rọ̀ pé má wọrí lágbára ọlọ́run àmà ọlọ́run ayọ̀ wa nu ilé mo dẹ̀ bọ́ síta so throughout sunday yẹn a kàn jókòó síta náà ni pẹ̀lú àbúrò ọkọ mi àṣà àwọn náà ṣáà ń sáré lọ pé one or two people mà tó wá di ọjọ́ monday pé mi tún ṣe dìde nìyẹn pẹ̀lú ọ̀rẹ́ mi la bá tún jí débẹ̀ bá tún ṣe débẹ̀ báyìí ni mo bá lọ bá mr àwọn èèyàn ṣàpọ̀ ń tà mo tún wọlé sí mo tún ro oúnjẹ fúnra gbogbo ẹ̀ ló bá ní àpè màmá alfa mo ní ẹ ní Ṣàgámù náà ló ṣì wà nígbà yẹn ní police station wọn ní ọjà Awólọ́wọ̀ wọ́n ní pé ó wá ń sọ fún mi pé màmá Alfa pé níbo lẹ̀ dẹ̀ bá ọ̀rọ̀ yìí dé wọ́n ní àmọ́ wọ́ọ́rí pé bọ̀dá tó sì náà ti ń try wọ́n ti ń tiraka everybody ń try láti get out pé tó bá yẹ pé bẹ́ẹ̀lì ni pé kò sí wàhálà mo ṣáà calm me down títí títí gbà tó dẹ̀ dọjọ́ Tuesday tá padà lọ síbẹ̀ bí mo ṣe dúró ti Mr. Raji lẹ́gbẹ̀ẹ́ wọ́n ṣáà ní pé mo á lọ bọ́lọ́pàá kan ní ọjọ́ Monday yẹn wọ́n ní Mr. Ojo, mo ṣe wá lọ bá Mr. Ojo, mo á sunkún lọ bá Mr. Ojo, mo ní Mr. Ojo ẹjọ́ ń tọrẹ mi níyàwó ṣe yóò dùn yíga mo ní kí ni nǹkan tó fẹ́ bá a ṣe ní orí ọ̀rọ̀ ẹ̀ ló bá ní à kí má ṣe wọ níyàwó ṣe yìí à má wọrí má wọrí lọ róúnjẹ fún kò ní problem rárá wípé àwọn cases tó ju tiẹ̀ lọ gan pé bọ̀ àwọn ti tọ́jú ẹ̀ gidi gan o àwọn tọ́jú ẹ̀ gan ìyẹn Mr. Ojo, wọ́n ní àwọn tọ́jú ẹ̀ ọ̀gá iṣẹ́ wo ni Mr. lòun náà ń bẹ̀ eh, eh so pẹ̀lú àwọn ọlọ́pàá kan náà tó wà níbẹ̀ tí mi ò mọ orúkọ wọn so wọ́n kàn wọ́n ìyẹn ní Ṣàgámù ìyẹn ní Ṣàgámù bẹ́ẹ̀ wọ́n á ní à pé àwọn tọ́jú ẹ̀ gidi gan-an pé ṣe làwọn ti ẹ̀ di ojú ẹ̀ táwọn kẹsẹ̀ sílẹ̀ wípé àwọn ti ṣe àwọn ti tọ́jú ẹ̀ gan pé àwọn kẹsẹ̀ sílẹ̀ bí báwo. wọ́n kẹsẹ̀ eh, wọ́n sorí ẹ̀ kò dò eh, eh. wọ́n wá kẹsẹ̀ sókè pé àwọn tọ́jú ẹ̀ gidi gan pé àwọn wá notice pé èèyàn pé kò lẹ́mìí pé kò lẹ́mìí pé èèyàn tó gentle ni pé despite the fact pé táwọn ṣe fún ipò yẹ kó jẹ́wọ́ ìyẹn ọ́físà òjò ló ní ó yẹ kó jẹ́wọ́ pé but àwọn ti rí i pé that guy is not into court like he told me ó sọ bẹ́ẹ̀ fún mi pé ah, that guy is not into pé bọ̀ nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé eh, Mr. Raji tó mu ó ti ya Officer Raji tó mu ó ti ya picture ẹ̀ ó ti send ẹ̀ sí eléwé ẹran wípé nǹkan tọ́rọ̀ yìí ṣe long nìyẹn o má yẹn wá sọ bẹ́ẹ̀ wípé tí n bá rí ọ̀fíìsì arájí o pé kí n lọ sunkún sí lọ́rùn wọn á ní òkè so gbà tó dẹ̀ di ọjọ́ Tuesday wọ́n wá fẹ́ eh, ọjọ́ Tuesday tá a wá débẹ̀ mo kọ̀ dẹ̀ wá rí ọkọ mi tó mu jáde mo á rí i pé ẹ̀jẹ̀ ti rọ sí ojú ẹyọ kan eh? mo á ní ṣe èyí kí ló tún ṣe é lójú báyìí ìyẹn ní Ṣàgám yẹn náà ìyẹn ní Ṣàgám mo á ní ṣe èyí kí ló ṣe é lójú kí ni gbogbo ilé ìbàyìn ló wà níyà ah, pé hmm, màmá má wọrí má wọrí wípé lára nǹkan tó ń ṣe fóun nìyẹn pé wọ́n tọ́jọ́ wọ́n ní kóun sọ nǹkan tí òun ò ṣe wípé ṣó possible kí òun máa sọ nǹkan tóun ò ṣe ni mo ní à ah, mo ní má ṣáà sọ nǹkan tó máa mo ní nǹkan tó dúró lé lórí ẹ̀ kò dúró lé you are not a cultist and remain on it you are not a cultist lágbára ọlọ́run ọlọ́run á yọ wá kúrò ní ilé so àbúrò kan mi náà ṣáà bẹ̀rẹ̀ sí ní sáyẹ́kiri lọ́jọ́ yẹn pé kàn tiẹ̀ wo bóyá wọn ò ní transfer àwọn ọlọ́pàá kan lè à ah, wọ́n fẹ́ transfer àwọn èèyàn kọ́ o wọ́n fẹ́ ṣe kínní kọ́ wa ṣáàní kí èèyàn kọ́ bá wa lọ pé wọ́n á sẹ́ gbà pé àwọn méjì ló ń kó lọ sí eléwé ẹ̀rọ pé orúkọ ẹ pẹ̀lú mo ṣe lọ bá mi tó jókòó sí ni ẹ pé ṣe kí ló ṣẹlẹ̀ báyìí kí la fẹ́ ṣe wọ́n náà ń gbé lọ sí eléwé ẹ̀rọ èmi ò mọ̀ bẹ́ẹ̀ mi ìdí bẹ́ẹ̀ rè ó wà ní àpé má wọ̀ pé tó bá tẹ̀ ẹ́ pé kọ́tọ̀ ti fojú òun rí ṣàgámù ni ó yẹ kí òun ti sọ pé kọ́ọ̀tì lòun pé torí wọ́n ti nà òun gidi gan wọ́n ti ba gbogbo ẹ̀yìn òun jẹ́ òun kò lè bọ́ṣọ fún mi ni wípé ìwọ̀n ẹsẹ̀ òun gan òun ò lè rìn dáadáa mo àṣà dẹ̀wá sọ̀rọ̀ mo níṣojú wa ń bẹ̀ náà no quite long mo á rí ọ̀fíìsà arájí mo idó sẹ́gbẹ̀ẹ́ wọn nìyẹn bá ní àpẹ́lọ́rẹ́ mi Túndé tajọ lọ àwọn èèyàn ṣáà ń bá ọ́fíìsì arájì yẹn sọ̀rọ̀ mo ṣe wá ní àpé ẹ̀ẹ́dẹ̀jọ́ nítorí ọlọ́run ẹjọ́ ẹ ṣàánú mi ọmọ mẹ́ta bó mo ti fẹ́ bẹ̀rẹ̀ mo ṣáà ń sunkún sí lọ́rùn lọ́fíìsì arájì ni à ẹkún tèmi sùn yẹn kọ́ ló máa sọ̀ọ̀tì ẹ̀ ìpè because bó ṣe wà yẹn kò sí ọlọ́pàá kankan tó máa ṣèwù ṣe nínú nǹkan tó wà ìyáṣọ́ máa bọ́ lọ́rùn ẹ̀ ni ah, bóyá wá sọ statement yẹn ọ̀rẹ́ mi wá ní ah kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n ti mọra rí tẹ́lẹ̀ wo ni aṣọ máa bọ́ lọ́rùn ẹ̀ aṣàbẹ̀rẹ̀ sí níbẹ̀ lónìí àfikún òun sì débi tẹ́rù ó ti ní ibà bóyá sọ lójú mi hmm. hmm. ní ẹgbẹ́ ọfíìsà Raji Rájí Àgbájé ó ní àfikún òun sì débi tí ẹ̀rù ò ti ní bà mo ṣe káwọ́ sórí ni ẹ pé kí ló dé kí ló ṣẹlẹ̀ ìjọ nítorí Ọlọ́run so not quite long maybe an hour or an hour plus ṣáà ṣàkọ̀dẹ̀ rí tó gbé mọ́tò wá gbọ́dọ̀ yẹ ìgbé nìyẹn tó gbé lọ sí eléwé ẹran a ṣáà bẹ̀rẹ̀ sí ní bá sọ̀rọ̀ nu mọ́tò wá sọ fún mọ́mì mi pé àmọ́mì ẹ ṣáà mọ̀ pé mi kì í jà wọ́n ti à ń kọ̀fẹ́ ọwọ́ ẹ ti ń ṣẹ̀jẹ̀ wá ní àmọ́mì ẹ ṣáà rí pé mi kì í jà mọ́mì níṣe yìí mo mọ̀ pò kì í ṣoníjọ́gbọ̀n tí tó ṣàdẹ̀ fi gbé lọ ní ọjọ́ yẹn sọlọ́pàá kan wá ń dáhùn yìí pé ká má wọrí jàre wípé ó pọ́sibù kan dá padà wálé ni pé kọ́kọ́ fi gba ìfẹ́ kọ́kọ́ fi gba statement lẹ́nu ẹ̀ ni pé in as much as táwọn ti mọ̀ lọ́dọ̀ àwọn pé kò kì í ṣe court ipe so kọ́kàn gbé dábẹ́kúta kọ́ fi gba statement ẹnu ẹ̀ ipe ó possible kọ́ bá wa dá padà wá which was orí ẹ̀tẹ̀ lèmi dúró síta ọlọ́run á jẹ́ kó dá padà wá o so títí títí tó dẹ̀ fi di mo ṣáà máa ń pe àbúrò ọkọ mi pé àdájí báwo ni bó lẹ bá dé ọwọ́ ni àpé kí n má wọrí pé àwọn ti mọ àwọn ọlọ́pàá kan bẹ̀ pé àwọn àtàwọn ènìyàn máa ń sọ̀rọ̀ because èmi ò lọ sí Abẹ́òkúta láti ìgbà yẹn torí àwọn ọmọ mi, mi ò lè fi wọ́n sílẹ̀ lọ sí Abẹ́òkúta. So àwọn àbúrò, àbúrò ọkọ mi àti mọ́mì náà kan máa ń lọ. Tó wá di ọjọ́ Friday, wọ́n wá ní à ọjọ́ Thursday ló yẹ ká wọn lọ pé bọ̀ ní Friday àwọn ń lọ. Wípé kí èmi dúró, mo wá ní à mummy kí n tẹ̀lé yín. Wọ́n wá ní à kí n má worry kí n dúró sílé pé wọ́n máa bail ní èní. Pé dẹ̀ possible kí wọ́n wá search ilé àbí kí wọ́n wá s'àdúgbò pé bọ̀ kọ́ ṣáà tí lè rí èèyàn ńlé o pé kí n dúró so tó dẹ̀ ti lọ mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pè ni mò ń pè mọ́mì báwo ni mọ́mì mi ṣàtọ́ fún pé ẹ ṣe n kò sí kankan má wọ̀ọ́rì ṣe n kò sí kankan má wọ̀ọ́rì títí tá ṣàfi wà ń ṣọ́ọ̀bù so ìgbà tí mo dẹ̀ tó di alẹ́ náà wá ní kàn wá gbé mi ìgbà tó dẹ̀ wá gbé mi kẹ̀ láti ṣọ́ọ̀bù tó ń gbé mi bọ̀ ńlé mo tún bèrè lọ mọ́mì ní mọ́tò àpè àmọ́mì báwo dẹ̀ ni ojú tó ń dùn mọ́mì ní àpè kí má wọ̀ọ́rì jàre wọ́n ti treat ẹ̀ wọ́n ti ó ti wà òkè ìgbà tí mo dẹ̀ délé ni mo dẹ̀ wá jókòó tó ẹ̀ṣẹ̀ wá sọ fún mi pé ọkọ mi ti kú o wípé police station ló kú sí pé àwọn rí ní mọ́ṣúárì òun lèmi fi sọ pé so definitely wọ́n ti mọ nǹkan tó fẹ́ ṣe wọ́n ní aim and objective nǹkan tó fi gbé lọ sódìdí ọ̀hún yẹn lórí nǹkan tí lórí kan tí o tiẹ̀ mọ ọwọ́ ẹ tí kò lórí kan tó tẹ̀yẹ pé bóyá ẹ rí anything ẹ wá ṣàṣìlè wa ẹ ẹ ṣe anything fún wa pé bóyá ó tiẹ̀ ẹ tiẹ̀ rí anything lọ́wọ́ ẹ tẹ́ fi mọ̀ ẹ pé this person is a cultist ẹ tiẹ̀ rí evidence kankan so láti gbà yẹn báyìí láti mo ti wà lẹ́nu ẹ o ìmọ̀ hmm. nàìjíríà jọ ṣàánú mi ṣe yóò kì í ṣoníjọ̀gbọ̀n yóò kì í ṣoníjọ̀gbọ̀n. di only person tí ṣé ilé ìbàjá nínú ilé òun lèmi àti ẹ̀ lájọ máa ń ta òun síra wa tó bá rẹ̀ sí thirty minutes náà ó máa pè mí ní màmá ọ̀yá pẹ̀lẹ́ má bínú kò ṣèyàn tó máa ń já ń ta òun àtàwọn ọmọ ẹ̀ ní best friends. ó ti pẹ́ tí mo ti máa ń gbọ́ wípé táwọn èèyàn sì máa ń gbé káàkiri wípé wípé ẹni àìda ni wọ́n ó pẹ́ tá a ti máa ń gbọ́ wípé ah bó o bá réjò tó o rọ́lọ́pàá ó dáa kó o fi ejò lẹ̀ kó máa lọ o ọlọ́pàá ni kó o kọjú sí ó ti pẹ́ tó ní irú àwọn ọ̀rọ̀ tí ń wà táwọn èèyàn ń sọ ẹ wá gbọ́ níbi tọ́rọ̀ dé yìí mo fẹ́ gbà wípé irọ́ pátápátá ni gbogbo ohun tí à ń gbọ́ yìí nípa àwọn ọlọ́pàá tí wọ́n ti sọ yìí nítorí pé bí èèyàn bá jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nídìí iṣẹ́ yòówù tí èèyàn bá gbé dání èèyàn gbọ́dọ̀ mọ̀ ọ́n dunjú àwa tẹ̀ ń wò yìí investigative journalist ni mí iṣẹ́ investigative journalism sì làwa ń ṣe a gbọ́dọ̀ ṣe é níṣe akọ́ṣẹ́mọṣẹ́ àwa yìí ṣe àwọn tí ó kàn bọ́ sójú òpó ayélujára máa kàn lánú sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ tó bá yẹ ká gbé á gbé láti tanná wádìí gbogbo ohun tó ń lọ olúwa kó máa ṣọ́ wa nínú ìgbésẹ̀ yìí olúwa tóbi lọ́ba fáṣùgbà lórúkọ tèmi ṣùgbọ́n eh, gbogbo mọ̀lẹ́bí ní báyìí gan màá tún béèrè ìbéèrè kan kí ni ohun tí ẹ ń fẹ́ gan-an. justice ìdájọ́ la fẹ́ ìdájọ́ nǹkan tó ń ṣe fún un fẹ́ kó investigate kó ṣe investigation yẹn kí wọ́n ṣe ká mọ̀ pé yes ká mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ikú tó pa Ṣèyí gangan lèmi tiẹ̀ ní interest ni mo fẹ́ mọ̀ òun ni mo fẹ́ mọ̀ nǹkan tó ń ṣe fún un justice yẹn gangan ni mo fẹ́ because I see no reason tẹ́ ṣe máa mú yàn pé pé ẹ rí anything ẹ rí any evidence láti dìmú ẹkàn dẹ̀ conclude pé ó bẹ̀rẹ̀ sí ní bùyàn jẹ ó ń géyàn jẹ wá lọ treat ẹ within an hour ẹ tí wàá pe anybody kẹ carry any family along kẹ tó lọ máa ṣe any environment àbí anything so ẹjọ́ ìdájọ́ lèmi fẹ́ o ìdájọ́ lèmi fẹ́ torí ó fáwọn ọmọ sí ọmọ mẹ́ta ìdájọ́ ni mo fẹ́. tọ ẹ mo fẹ́ béèrè béèrè kan iṣẹ́ wo gan-an ni wọ́n ń ṣe lólóǹgbé ṣe nígbà tí wọ́n wà ní ayé. Babington eh, own is a stylist. wọ́n níṣẹ́ lọ́wọ́ iṣẹ́ tí ò níṣẹ́ lọ́wọ́ mm-hmm. tó kàn ń fẹsẹ̀ gbájọ́ gíráfì kiri mm-hmm. ìgboro mm-hmm. tọ̀ ọ̀rọ̀ rẹ o tọ̀ ẹ wá wo àwọn arẹwà ọmọkùnrin àtọmọbìnrin tí wọ́n fi sílẹ̀. Hmm. eléyìí lágbára ó sì dùn jọjọ kódà béèyàn bá. Ba jẹ́ ọ̀dájú ẹ̀dá bó bá rí gbogbo um ipò tí nǹkan wà báyìí àánú ó ṣe é. Àwọn ọmọ wọ̀nyí wọ́n nílò ìrànlọ́wọ́, wọ́n nílò àánú. Ẹlẹ́yinjú àánú ẹ dìde o hmm, lórí èyí, ẹ jọ̀ọ́ ẹ dìde lórí èyí. èmi ò kí ń dédé jáde kí n kàn sọ pé ṣùgbọ́n tá a bá ní ká wò ó ọmọ mẹ́ta lákàtà ẹnìkan ṣoṣo ẹ wò wọ́n ọ̀dọ́mọdé obìnrin sì ni wọ́n jẹ́ kì í ṣe pé ti darúgbò ah. fashion designer làwọn wọ́n níṣẹ́ lọ́wọ́ àwọn náà ń ṣiṣẹ́ ṣùgbọ́n gbogbo àlàmọ́ bí nǹkan ṣe rí kó wá jẹ́ èèyàn kan ṣoṣo ló ń dá gbé ló ń dá fà á nírú àsìkò yìí ó lèmi fi ń ro agbo àwọn ẹlẹ́yinjú àánú mo kàn sáré lọ sápà bẹ̀ yẹn ni lórí àwọn ọmọ wọ̀nyí ọmọ mẹ́ta làǹtìlanti ẹ jọ̀ọ́ ẹlẹ́yinjú àánú ẹ gbìyànjú lórí ẹ̀ fún wọn. tọ́ àwọn mọ̀lẹ́bí ń pariwo tantan wọ́n ń sọ wípé ìdájọ́ òdodo làwọn fẹ́ o lórí ikú olóògbé Ṣèyí Odùyígà láti bí a ṣe ń bọ̀ làwọn èèyàn ti ń sọ lọ́tún lọ́sì irú ẹni tí olóògbé jẹ́ àwọn èèyàn ń sọ mo mọ̀ pé ẹ̀yin náà ṣe ń wò ó nínú fídíò yìí ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ share ẹ̀ kẹ́ ẹ sì lọ sí comment section láti jẹ́ ká mèrò tiyín náà pẹ̀lú ìgbésẹ̀ ń tẹ̀síwájú Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. nínú ìgbésẹ̀ iṣẹ́ ìwádìí oníròyìn táwa ń ṣe tá a sì ṣe wá sí ìlú Ṣàgám níbi tá a wà yìí ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó fẹ́ wáyé pẹ̀lú ẹni tí ó jẹ́ pé òun náà wà lára àwọn tí wọ́n kó nígbà náà tọ ẹ súnmọ́ bí kí lorúkọ yín. orúkọ mi ni Àjàdí Bùkọ́lá Sodiq. ẹ ẹ jọba gbọ́n sókè rẹ. Àjàdí Bùkọ́lá Sodiq. ẹ báwo ni ó ṣe jẹ́ ṣé ẹ̀yin àti olóògbé Ṣèyí ṣé ẹ jọ kó yín papọ̀ ẹ jọ wà lábẹ́ igi ẹjọ́ yẹn ni. abẹ́ igi la jọ àjọ yẹn ìfọ́nipàtì ni pé àìmáà tó ní ilé ọkàn yẹn ó ṣe pàtì lọ́jọ́ yẹn so àwòṣà lè ok man Tony. Tony Lee, ni lè ó ṣe pàtí lọ́jọ́ yẹn ok so àwòṣà lè lọ ṣàrọ̀ fún ẹ̀gbọ́n torí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ládùúgbò la máa ń pè wọ́n ẹ̀gbọ́n náà jẹ́sọ́ aládùúgbò tó bá dẹ̀ ti jù ẹ lọ ẹ̀gbọ́n náà níta bá fẹ́ ṣe ìkẹgbẹ́ àwọn pé ká jókòó ká má wọlé pọ́n àlọ́ bá wa gẹ̀ẹ́tì oúnjẹ wa wọ́n dẹ̀ lọ lọ́jọ́ yẹn wọ́n bá wa gẹ̀ẹ́tì oúnjẹ ta jẹ wa so bá a ṣe jẹ tán à ń relax èmi àti wọn àdéjọ plug fóònù inú bẹ̀ yẹn so ẹ̀gbọ́n náà ká relax ẹ̀ kí àwọn lọ fóònù àwọn ọmọ ní àwọn náà èmi ṣe èmi ṣe jẹjẹrẹ fún ìdílé fún mi ti fún kò pẹ́ mo kàn rí stop there mo rí stop there láàyè jáde àṣẹ nìsín èmi ṣe ń gbé àwọn ọlọ́pàá yẹn pé kí ló ṣẹlẹ̀ kí la ṣe ṣùgbọ́n nìkan tá a ṣe tẹ́bí ní stop there stop there mo ṣàṣe ni pé enter motor enter motor àwọn ní mọ́tò to our day station mo ṣe dígítà tù lára ẹ̀gbọ́n láti ìgbà náà tí máa ń fà pé irọ́ yìí ó máa ṣe nǹkan a máa ṣe kékeré wọn sàn pé àwọn òṣèré kan àwọn òṣèré kan wọn sàn pariwo láti ìgbà pé àwọn òṣèré kan adé ní mọ́tò bá ṣe lọ àlọ́dúró náà wọ́n kó àwọn kan náà pọ̀ mọ́ wa níbi táwọn ṣe ti ń ṣeré níbẹ̀ yẹn wọ́n kó àwọn yẹn náà àṣàpọ̀ adé sínú station yẹn pàṣẹ adé station yẹn wọ́n differentiate àwọn wo ara gbogbo wa wọ́n ní kẹ́kẹ́ abẹ́wò abẹ́wò wọ́n pé àwò ní tátù la pé káṣí dò sẹ́gbẹ́ kan. òkè pẹ́yìn ò ní tátù lára wọn ní kẹ́yìn dó sẹ́gbẹ́. káṣí dò sẹ́gbẹ́ kan ok so àwọn nìkan tán dí tátù lára wọn ṣe bó ṣe mú wọn ni ẹ pé. ok nínú gbogbo yín olóògbésè yìí nìkan ló ní tátù lára ok tó bó ṣe wá rí tàtí ńlá ní pé ẹ̀rí tàtí ara rẹ̀ pé bó ṣe wá pé ẹyẹ ni kìnnì kan ni kìnnì kan ni wọ́n ṣàtúntò fún wọn pé àwọn oṣù ẹ̀yà àwọn oṣù ìrànkan páwọn kan fi ṣe normal big boy ní pípé ṣe ẹ̀yẹ kìdẹ̀ ṣe anything àwọn ọlọ́pàá yóò ṣàgbọ̀ ó ṣe tó lọ́pàá kan Mr. Raji ìyẹn ló ṣàtúntò fídíò ló ṣàtúntò snap wọn pé òun máa send wọn lọ sí Abẹ́òkúta pé tó máa send peace yẹn sáwọn ọ̀gá àwọn tó máa confam wọ́n máa fáwọn ní feedback bóyá Curtis ni ọ̀nà Curtis ni ṣàṣẹ́ndẹ̀ lọ ó ti jọ́ kejì àbí òṣìkọ́ ti sì ní sáà fún àwọn ṣàǹṣe investigation pé ẹni táwọn owó ìpín ní nọ́mbà one àwọn ẹyẹ ni ó ti dijọ́ kejì wọn ní àlùrà ni kìlì mo ní kùlì jẹ́ bẹ́ẹ̀ ìṣáà fẹ́ gbọ́n ẹ pé ọjọ́ kejì ṣáànà bíìlì àti tèmi ìṣáà fẹ́ gbọ́n pé ẹgbẹ́ márùn ní oṣù máa bá ń ṣe kéèzì wọn tún bá ń fáìlì wọn tún bá ń ṣe everything títí títí ẹjọ́ kẹta náà wọ́n transfer àwọn lọ sí Abẹ́òkúta ìgbà tó máa wá dé lábẹ́òkúta wọn fún un. ṣé lóòótọ́ sọ́mọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n ni? mi kì í ṣe ọmọlẹ́gbẹ́ òkùnkùn ah. statement tán akọ nígbà tán ní statement akọ ní station bíbà ó yàtọ̀ statement tán lọ́mújáde ní Abẹ́òkúta. ẹjọ ẹjọ ẹjọ. ó yàtọ̀ statement tán lọ́mújáde ní Abẹ́òkúta torí mi sí ibi tí èèyàn ti máa ń ṣe bí kọ́tìsì méjì wọn ló ṣáà lọ́ọ́ ra àkóṣe OGPC lójú tèmi dẹ̀ ká tó kú mẹ́rin ẹ̀gbọ́n yẹn jẹ́ kan mímọ́ pé àwọn òṣèré kan pé àwọn òṣèré anything cortis pé kò sí nǹkan tó jọba yẹn lọ́rọ̀ àwọn àwọn ọlọ́pàá ọ̀dẹ̀ gbọ̀ sóńgbà tí wọ́n á bring news jáde wọ́n ní ó ṣe cortis tí ó ṣe ààyè ó ṣe ẹyẹ ó ṣe everything kò dẹ̀ sí nǹkan tó jọba yẹn báwo ni ẹ máa ṣe kọ́tìsì méjì. wọn sì fa wàhálà rí. wọn dẹ̀ fa wàhálà rí ládùúgbò yìí kò sẹ́ni tó lè sọ pé wọ́n fa wàhálà rí rárá ẹ̀gbọ́n yẹn yorùbá yẹn jà kódà wọn ò láfẹ́tà tẹ́ bá yẹn bá yẹn fa pé à ah, màtí yẹn ṣubú máa ní àjọ ah, jọjọjọ n ò ní ẹ kò sẹ́yìn tó láfẹ́tà kò sẹ́yìn tó máa ń jà kìrìsìyàn tó máa ń pariwo kìrìsìyàn tó máa ń fa wàhálà ẹ ṣe kí mo láìkì gan ni torí wọ́n láìkì àwàdà wọn jà àwọn tó máa ń sáwàdà wọn tó máa ń wọ́n máa ń láì kí máa ṣeré kí máa ṣàwàdà kí máa ṣeré pa nǹkan tán láì kì yẹn tó bá ṣe fi jà báyìí. ìgbà tí ẹ̀rẹ̀ jọ wà ń bí jọ yẹn wọ́n sọ pé ah, ẹ̀yin ń ru àwọn orí ń ru àwọn kìnnì kan ṣe àwọn. nǹkan kan ò mú wọn to God made me ìgbà tájú wà ń bíbà nǹkan kan ò mú wọn tájú tó jọ wà ní station yẹn náà nǹkan kan ò mú wọn tó dijọ́ tí mi máa kúrò yẹn nǹkan kan ò mú wọn rárá wọ́n fi òkè àtijọ́ sọ̀rọ̀ tájú ń ṣe everything. ọ̀dà ẹ ṣeun ẹ bá a dárúkọ yín lẹ́ẹ̀kan sí. so orúkọ mi ni Ajadi orúkọ lásọdẹ àló pẹ́ títí táwọn èèyàn ti máa ń sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn ọlọ́pàá wípé wọn ò dáa fún nǹkan kan wọ́n máa ń sọ wípé àwọn ọlọ́pàá béèyàn bá rí wọn àfi kéèyàn má dúró nítorí pé wọn ò kí ń ṣe ọ̀rẹ́ aráàlú gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pè wọ́n ṣùgbọ́n pẹ̀lú onírúurú àwọn ọ̀rọ̀ àti táwọn èèyàn bẹ̀rẹ̀ sí í sọ lórí ọ̀rọ̀ olóògbé Ṣèyí Odùyígà Odùyígà àwo gbé ìgbésẹ̀ irọ́ ló gbọ́dọ̀ jẹ́ kò gbọ́dọ̀ jẹ́ òótọ́ nítorí téèyàn bá jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá kò gbọ́dọ̀ jẹ́ wípé ọ̀pọ̀ àwọn irú nǹkan báyìí àwọn ìfẹ̀sùnkanni báyìí ni wọ́n gbọ́dọ̀ bá nírú ọwọ́ ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbésẹ̀ tiwa gẹ́gẹ́ bí oníròyìn tó ń ṣèwádìí investigative journalist àwa ó gbé ìgbésẹ̀ tiwa láti tanáwádìí gbogbo nǹkan tó bá ṣókùnkùn lórí ọ̀rọ̀ Ṣèyí Odùyígàyé tèmi tí ń tòótọ́ ìgbésẹ̀ ń tẹ̀síwájú o nǹkan kò ní sẹ̀mí wa o bá a ṣe ń gbé ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí oníròyìn Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi ẹ jọ̀ọ́ ẹ máa share fídíò yìí kẹ́ ẹ sì pín fáwọn èèyàn ẹ máa lọ sí comment section yẹn àwọn mọ̀lẹ́bí wọ́n ń sọ tantan wọ́n sì ń kígbe wípé àní ìdájọ́ òdodo òun làwọn ń fẹ́ fún Ṣèyí Odùyígà tọ̀ ẹ máa bá wa ká lọ ọ̀rẹ́ mi. ìwọ náà lè máa gba dọ́là kì í ṣe sogúndogójì o tí wọ́n ń pè ní ponzi scheme tàbí pyramid scheme báwo ló ṣe ṣe é. lákọ̀ọ́kọ́ digistem affiliate marketing ni tí ẹ ti lè bá ní ta ọjà tí yóò sì máa yọwó. kí ọ̀rọ̀ mi lè yọ dáadáa contact Foltimi affiliate on WhatsApp at plus two three four eight one eight two four one five six zero nine Facebook at Foltimi affiliate marketing Twitter at ọmọfọlá ṣadé àníkẹ́ email at ọmọfọlá o twelve at gmail dot com hàn wami at https forward slash slash walink u seven e two e l ìwọ náà lè máa pa owó tó ju one thousand dollars lóṣù lórí ẹ̀rọ ayárabíàṣá ìgbàlódé ọwọ́ rẹ yẹn do you know you can make one thousand dollars monthly with your smartphone ọ̀pọ̀ èèyàn ló ti lo ọ̀nà affiliate marketing yìí láti pa dọ́là wọlé fúnra wọn affiliate marketing with digistem affiliate marketing is a business merger where you connect buyers to sellers and receive informations for it pẹ̀lú àǹfààní ńlá yìí má gọ ara rẹ o click the link under this video ló bá gbàdánilẹ́kọ̀ọ́ jẹ dọ́là lọ́yọ̀mìyọ̀mì.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 lówó ìròyìn ẹ̀gbọ́ tí wàá ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ́ba ẹran á ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV ìkànnì eléyìí lẹ́dùn jù ó gbafẹ́ o ẹ máa fọ́lọ̀ ní ẹ máa wò ó love? sọ pọ̀ ti lọ. bẹ́ẹ̀ yẹ kẹ́ ti lè ti máa rí bẹ́bẹ́. ìkànnì yìí ló ń lọ láwọn ayé Daniel Salmon ló ń mú láàyè òun ni ẹ